كل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أنتي أشني الكواني alkawa ونكبر تلخيص صفة صلاة النبي صلى الله عليه وسلم but ìmọ̀ràn wa látara kíyèsí pé ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa ń fi yanjú ọ̀rọ̀ nulẹ̀ tá a bá wá stọ́pù ntànkà lọ yóò break stream yẹn pé ká kúkú mú ọ̀rọ̀ nulẹ̀ wá lẹ́nu tá a bá ti bẹ̀rẹ̀ sífọ́tù sọ́láàtì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó lè gbà wá ní ìjókòó bíi mẹ́ta ká tó bọ́ sí orí ọ̀rọ̀ hajj láti summarize ọ̀rọ̀ hajj fún àwa tá a fẹ́ lọ àwa tá a ń dà níyà kọba adẹ́dà kọba mú àníyàn wa ṣe kọ má ṣe lè gbogbo wa kó fi fún wa ní àlàyé yékéyéké lórí rẹ̀ tí ò ní rú wa lójú torí ńgbà míì gan ẹni tí ò tí ì lọ ìmọ̀ rẹ̀ lè jinná débi wípé ó ń ṣe àtúnṣe fún ẹni tó ti lọ torí a rí nínú àwọn ọmọ àyà tó jẹ́ pé ọlọ́run tí kádàrá pé kí wọ́n lọ ṣùgbọ́n àwọn tí wọ́n wà lọ́hùn òun ni wọ́n ń pè pé a ti débi báyìí o bóò ní ká ṣe ṣe o bóò ní ká má ṣe ṣe o àwọn kan tún ṣe báyìí náà o ṣé ó mú o àbí ò mú o tá a bá ní ìmọ̀ rẹ̀ lẹ̀ ó máa ń mú àǹfààní tó pọ̀ wá nínú àǹfààní tí ó mú wá ni wípé àgbàládà rẹ̀ bá àti ẹ̀ tí ì lọ látara pé kí ni àdáàlú alẹ́ lọ́kẹ́ fẹ́ ilé ẹni tí ò tí ì lọ tó nímọ̀ rẹ̀ yìí kéèké tí wọ́n ń pe àkéèsí ẹni tí ń bẹ lọ́hùn wípé rárá ẹ má ṣe báyìí ẹ ṣe báyìí dájúdájú ní ìgbà tó yẹ pé ó ṣe ṣe hajj náà ni kí ọba adé ramọ́sá àgbálẹ́sìn fún wa inú ilé mùsùlùmí àgàsọ fún ọgbà àlìjẹ́nà tí mùsùlùmí ọba wa mójútó ó lè jẹ́ sábà bíi àti jẹ̀yà aná fún un láyé ń bí kó tó di gbangbájọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ni ọba adẹ́dà fi pe àkíyèsí wa sí i ẹ̀yọ́ lẹ́sìn náà mọ̀nà ìtẹ̀ gbọ́ ọba adẹ́dà gbọ́ gbogbo ìgbà tí ọba adẹ́dà bá ti pe àkíyèsí wa sí pé alẹ́dínà àmàlà tí wọ́n gba ọba adẹ́dà gbọ́ ntọ́rọ̀ mọ́ pọ̀ tí wọ́n dẹ̀ gbàgbọ́ pé àwọn ó lè jábọ̀ fún un ìgbàgbọ́ nínú ọba adẹ́dà ó bí pé ká gbàgbọ́ pa àjàbọ̀ ìgbà tá a lè gbàgbọ́ àjàbọ̀ fún àṣèṣirò ìgbà tá a gbàgbọ́ pa àṣèṣirò iná wa àlìjáná wa kọ́lọ́ wọn yà wá yaná kọ́fà àlìjáná ta wá lọ́rẹ ìgbàgbọ́ ló bí kádàrà. ìgbàgbọ́ ló bí pé ká máa àpèjúwe ọba tá à ń sìn níta gbọ́dọ̀ fi júwe rẹ̀ níta gbọ́dọ̀ fi júwe rẹ̀ ìgbàgbọ́ ló bí àwọn ẹrú rẹ̀ ní ìtọ́dá bí àwọn màláìkà bí àwọn àlìjẹ̀nù ipò ipa wo ni wọ́n kó àwọn ẹ̀dá míì tí èsè àwa tí wọ́n exist gbogbo eléyìí ni ìgbàgbọ́ bí ìgbàgbọ́ bí ká gbà pé náà wà àlìjáná wà so gbọ́dọ̀ ń pé alladhina amanu ìpè padà ni wípé yá ayyuha alladhina amanu aminu ẹ̀yin tẹ́ ẹ bá lọ gba ọba adẹ́dà gbọ́ o. ẹ̀gbàgbọ́ mi ò ní pé gbogbo ń tọrọ mọ́ ìgbàgbọ́ ẹ mójútó. ntí ó mú ṣubuat àwọn ṣubuat ìrújú wá lórí rẹ̀ kéèyàn yanjú rẹ̀ kó lọ kọ́mọ́ dìdí wípé yóò mú wàhálà wá fún kó tó jáde láyé ńlẹ̀ làwọn sábẹ òjíṣẹ́ lọsọlá àlọsọlá wọn ò jẹ kélé yìí kó rú àwọn lójú arí nínú wọn wọn lọ bójíṣẹ́ lọsọlá àlọsọlá wọn ní a máa ń wò tá à ń bá ń rò lọ́kàn Ọlọ́run ló dá ilé Ọlọ́run ló dá tán Ọlọ́run ló dá gbolẹ̀ ìwà máa gbé wa lọ́kàn wípé bóòlù òun náà ṣe jẹ́ tá ń dáa sọ́bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kò sọ pé ẹgbẹ́ nu sọ́wọ́n ẹ má sọ báwọn má kò sọ bẹ́ẹ̀ torí pé kí ni ṣe é mọ̀ pé ọkàn ò léegun ó lè sọ pé nǹkan báyìí ni kó rò nǹkan báyìí ni kó má rò tó bá ti dé àfikọ́ wá ohun tó fi sògùn rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ni ẹ ẹ má rò báwọn wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ó ní eyín gangan tẹ́ ń rò òun pé ká ẹ máa wò báwọn kọ́ wa máa dà yín láàmú wípé a ń tà ń rò yìí sọ yẹ kó rí báyìí onígbàgbọ́ ni sallallahu alaihi wa sallam onítọ́ba wa ti débẹ̀ wọn tọ́ba ti di wípé ẹ̀mí ń gbé yín wá sọ pé tá ń dá òun náà ó ní ẹ̀dá lóhùn pé Allahu ahad Allahu samad lam yalid wa ahad ó ní ìgbàgbọ́ yín yóò rinlẹ̀ yóò ní fífọ̀ mọ́ gbogbo àwọn ìrújú yóò lé lọ ọba adẹ́dà ọba asóni ọba soso ni gbogbo nǹkan ló ní bùkátà sí òun ò sì ní bùkátà sí nǹkan kan òní sọmọdún sọmọdíyà rẹ gbogbo nǹkan ló ní bùkátà sí òun ò dẹ̀ ní bùkátà sí àkàkà lẹ́mìíyẹ́lì dà wọn bíi. walam yulad kò bímọ ẹnìkan ò dẹ̀ bí walam yakul lahu kufuwan kò sí ntọ́jọ́ tọ́ ọ bá gbé tọ́pọ̀lọ́ rẹ̀ bá gbé tẹ̀mí rẹ̀ bá gbé pé báyìí òun lọ dá nǹkan kì í sóhun ó ní pẹ̀lú eléyìí ntẹ́ nfẹ́ ntọ́fẹ́ máa mú ló fi jẹ́ pé ọba adẹ́dà ń sọ fún wa pé máa faratna fil kitabi min shay'in ààfin kankan lẹ́nu tíra ìyẹn láì ṣàlàyé rẹ̀ rékéyéké kò sí nǹkan mi a fi tún gbèsè ayé ẹ̀dá sí tí ó fi jèrè lọ́rùn yàtọ̀ sí tọ́lọ́run bá fi rújìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tọ́ba jẹ́ pọ́ wà ní kò ní yóò lòpin àwọn ànábì ọlọ́run ànábì mi wà. tọ́ra àwọn tí ń tí ń rán bọ̀ àwọn question marks kù lórí àwọn nǹkan kan ló bí wíkẹ́ ká tún rán ẹlòmíì kọ́ wá yanjú rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òun ayélujára gbogbo ẹ̀ ti papọ̀ kò sí oògùn kan mọ́ tá a lè fi ṣèwòsàn fún àrùn tí ń jáde fẹ̀dà tẹ̀mí ni tara ni yàtọ̀ sí nítorí àwọn ọba fi ń rojíṣẹ́ náà sallallahu alaihi wasallam. bàbá rẹ̀ yẹ́ ayọ̀ lẹ́dí náà mọ̀ ní ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ kú àǹfọ̀sọ̀kùn wa alaykum náà. ẹ wá ìṣọ́ fún orí ara yín àtàwọn ará ilé yín kò nínú ná. responsibility àkọ́kọ́ fún gbogbo lọ́kọ àti láyaláya nù gbogbo òbí responsibility àkọ́kọ́ nù bó o ní ìwọ fúnra rẹ. bóòlù osi ní wọná bóòlù àwọn aráalé rè ò ní tara rẹ wọná bóòlù ìwọ ò ní ti wọná pàtàkì ní gbogbo gbà ló fi jẹ́ lọ́kọ-láya tàbí ká tiẹ̀ tó lọ́kọ ká tó láya àkídàtú tawhid wal iman ìfihàn rẹ̀ nínú ọkàn wa tawhid ìmú ọba adẹ́dà ní ọ̀kan ṣoṣo ní gbogbo nǹkan lórí gbogbo nǹkan wal iman àti gbàgbọ́ nínú rẹ̀ tó bí gbogbo àwọn ẹ̀ka tá a ti ṣàlàyé sẹ́yìn torí pé kíni nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ béèrè lọ́wọ́ ẹ̀dá nínú sàárè. ó gbọ́dọ̀ gbélé ayé mọ́ kó yanjú rẹ̀ láyé kó tó lọ tí ọ bá yanjú rẹ̀ láyé ń bí. ọba adẹ́dà sọ̀hánàlà nígbà tí wọ́n sàtífíkẹ́tì bàbá gba phd tó jẹ́ pòfẹ́sọ̀ tó bá ma ọba adẹ́dà ẹni tí ò mọ nǹkan kan kò gba pépà kankan ṣùgbọ́n tó yanjú ọ̀rọ̀ bí ó ṣe sin ọba adẹ́ẹ̀dá àgbọ́yé rẹ̀ ó lé ní mímọ̀ kí ni tí ọba adẹ́ẹ̀dá kọ́kọ́ pàkíyèsí wá sí ó ní wa'lam annahu la ilaha illallah mọ̀dájú wáyé mọ̀ wípé kò sí tó tó sìn o àfọ̀bàdẹ́ẹ̀dá láti yí ayé ń bí. òpó tó kólé ayé ró tí èèyàn ò fi ní wọná níjọ́ gbèǹdé ọ gbọ́dọ̀ yẹn ju òpó òní wọn kọ́kọ́ béèrè lọ́wọ́ nù sàárè orí kí ló jíṣẹ́ náà sàrà tí wọn bá ń ti gbé ẹ̀dá sínú sàárè báyìí ká má rò wípé kò sí nǹkan kan mí lẹ́yìn rẹ̀ mọ́ n ti ń bẹ lẹ́yìn ikújukú lọ ó dẹ̀ ju ń tá a lò láyé lọ. oní táwọn tí wọ́n gbé sí bá ti ń pẹ̀yìn dà wọ́n ó gbé jókòó. àwọn màláìkà méjì ọ̀wọ́ ayọ̀ sí màláìkà olódùrọ̀ ni wọ́n ń pè wọ́n mọ̀nká àti nàkírì odurọ eyín òkú mà kí ló jíṣẹ́ lásán àṣìlám sọ ó ní ìṣẹ́jú máyà wọn bíi mànàmáná ìjágbe máyà wọn bíi àrá ẹni tó ní òdodo lẹ́nu gan yóò máa ká lòlò dèpò kásẹ̀ tó mọ̀ sọ ẹni tí ò tiẹ̀ nímà. ìbẹ̀lẹ̀rú ti ń bá wọn sáadé ọba adẹ́dàá ó dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fún wọn ní kíni láti fún wọn ní fọkànbalẹ̀ kí ló sọ ọ ni yuthabbitu Allahu alladhina amanu biqawli thabit fil hayati dunya wa fil akhirah àwọn tí wọ́n bá gbàgbọ́ tí wọ́n dúró lórí ìgbàgbọ́ yẹn bọ́ba adẹ́dá ṣe fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí ìgbàgbọ́ láyé kí wọ́n tó lọ tí wọ́n bá lọ tí wọ́n bá dọ̀rùn náà yóò fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí ìgbàgbọ́ wọn ò rọ̀rọ̀ gidi wí wọn ò retí mú wá kí lápèjúwe tí ó fi gé oyè wa dáadáa oorun kí lásán àṣìlá ń sọ nípa oorun ó ní anam akhul maut ó ní oorun ọmọ ẹ̀yà kú ni ó lè dé sí yẹn anytime tó ń bá ń ṣe àwọn àkàrà rẹ dáadáa lójú ayé gbogbo tó yẹ kó ṣe kó ṣe tí nǹkan kan bá fẹ́ dẹ́rù bọ̀ lójú oorun àdìkárì yẹn ló ń ràn mọ́ nù. ó lè jẹ́ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ó lè jẹ́ bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul ó lè jẹ́ la ilaha illallah ló pè lẹ́nu. gbólóhùn tó dún ní maláyé tó yẹ pé òun lòun lòun fi ń ṣe àdìkárì ó lè jẹ́ yá ayò akẹ́yìn mi ráàmì ká ti tọ́sí. bámbámbám ló fi jẹ́ pé mùsùlùmí tó fẹ́ tán re kò gbọ́dọ̀ fi azkar máa ṣeré gbogbo ìgbà kó di sísẹ́ẹ̀mù rẹ̀. kò gbọ́dọ̀ ṣe ní fák ó ń jí nǹkan míì ṣe yàtọ̀ sí tọ́ba arẹ́dàfin ó jíṣẹ́ lọ́sàá àṣálà ṣùgbọ́n lójú ayé ó ń ṣe bí ìbàdàn ẹgbẹ́ yẹn òun wà ń bẹ́ẹ̀ áà. Ah! ó dìgbà tí ó bá jáde láyé kódóró yọ wà hàn ló fi jẹ́ yí pé ìsáréká ni Umar bin Khattab radiyallahu anhu ló fi sọ yí pé ẹni tó bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ jẹun lógún láyé tí ò mójútó ra rẹ̀ kò ní tán re o kèé tán re torí pé kí ni nígbà tí òkodoro tiẹ̀ bá dé bá nígbà kú kò ní rọ̀rọ̀ gidi wí ṣùgbọ́n tó ti jẹ́ kí ọ̀rọ̀ tẹ̀ kó jẹ́ lógún consciousness yẹn ti wà tó yẹ pé à anytime tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n wà conscious ọmọ tí ó ṣe kò ṣàgálà ara rẹ̀ pẹ̀lú tí ọ̀kan yóò rí bi dé sí yóò rí bi dúró sí yóò rí bi dé sí. ní ma bí gbólóhùn ẹ̀ jẹun sọ ah, ah lágbájá àwọn èèyàn sọ̀rọ̀ rẹ láburú wa ni à ṣé wọ́n sọ láburú wọ́n dààmú ara rẹ̀ anu wọn ni ọmọ ṣe ìwọ wa má jẹ́ ní iṣẹ́ ṣetán má gbọ́rọ̀ ká jẹ́ wọ́n bízì pẹ̀lú tiwọn èmi ti bízì pẹ̀lú ara mi anu wọn ni ń ṣe mí mùsùlùmí máa mójútó ara rẹ̀ pé anytime ló lè dé kí ni fi jábọ̀. ìbéèrè àkọ́kọ́ òjíṣẹ́ lásán àṣìlá ni tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé mọ́rọ̀ bùkà ta lọ́ba tó gbélé ayé sìn ẹnikẹ́ni tó bá ṣe ṣíríkù kò ní rọrọ̀ mú wa subhanallah kọ́lọ́ àyà ṣíríkù. akbar ni asghar nínú rẹ̀ ni pé kíyàn ṣe nǹkan tó yẹ kó ṣe láti fi wójú kó wá fi ṣe ṣe arí mi tàbí kó ṣe nǹkan níbi tí àwọn èèyàn mà ó ṣe ni láti fi wójú rẹ ọba adẹ́dà ń wá ń sọ ká torí pé ó fẹ́ gboríyìn subhanallah asgar ètò kéré jù kò dìgbà tó bá dìgbà àgbà ń ta nǹkan tí nǹkan tàbí tí máa ń pè nǹkan tí ò yẹ kó pè rárá èyí ń mọ́tàbà nù ó tún lọ sókè kọ́lọ́wọ́n yà wáyà gbogbo ẹ̀. ló fi jẹ́ pé gbogbo ìgbà mùsùlùmí ọmọ conscious kí lòun ń ṣe kí lè rí òun torí kí lòun fi ń ṣe pàtàkì gbogbo ìgbà torí pé kí ni ayé ni rọ́mà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ má di inú kà ẹ̀sìn wo ló bóòlù ṣe ń súnmọ́ ìyàwó rẹ̀ bóòlù ṣe ń ṣègbọ̀nsẹ̀ bóòlù ṣe ń wọṣọ ìròrí wo ló ń gọ́mọ̀ àgbésí ayé rẹ̀ gbogbo eléyìí lẹ́sìn bàbá adéra fi ní kó jíṣẹ́ náà àṣọlá ń sọ fún wa wípé kó inna salati wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin sọ fún wa yìí pé gbogbo ẹ̀ ìrìnsókè mi gbogbo ẹ̀ pátá bó ba adẹ́dà bá ṣe clean ṣe ní ìṣẹ̀ṣe ìyìnbá wórogún. làwọn afáàfin pe àkíyèsí wa sí pé bàbá àgbàgbọ́ nabiyullah ibrahim sallallahu alayhi wa nabiyina wa alayhi tonti bó ṣe jẹ́ pé ẹni rẹ̀ ni tó tonti gbèdé jẹ́ pé gbogbo ntọ́ba adẹ́dà tó fún un ṣe láàyè ọ̀wọ̀ níbi ọ̀wọ̀ tó ó ń tún bẹ ọba adẹ́dà ni pé gbà lọ́wọ́ mi ẹni tí ò wá pé gbogbo àwọn nǹkan yìí níbi iṣẹ́ rẹ̀ ń kọ́ sàmọ̀ yìí pé àràbà kó túnra múnú toródò ń gbárìrì. ẹ̀yìn gbọ́dọ̀ tó fínífínífínífíní bó o ló ṣe ń lò gbèsè ayé rẹ̀ wọ́n bi léèrè mọ́nàdà takú fi hàdà rọ́jò kí ló rí sọ sí arákùnrin nì kò sí arákùnrin kan tí ó pàtàkì nígbèsè ayé. sọlá. tọ́ba jẹ́ pé ẹni tó jẹ́ pé gbogbo ohun tí ń ṣe láyé ń fi ti òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ń ṣe àríkọ́ṣe lórí rẹ̀ ni yóò sọ pé ṣé Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́run ọba yìí ànábì ọlọ́run ọba òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé wọ́n wá sọ pé kó sunrun rí ìgbà yìí ni ó sùn re ẹni tí ò bá rí àwọn àdáhùn yìí mú wá ò ní sùn re dépò pé yóò jíire oorun re ò ní pé ká má rí wàhálà nínú sàárè jíjíire ni wípé ká jí ní gbangba ajọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ sínú dùnú àtìkẹ́ ntẹ̀dá máa ń lẹ́nu bàbá adé ràn fi ń ṣèkìlọ̀ fún wa kullu nafsi dha'iqatul maut gbogbo ẹ̀mí ni ó tọ́ ọ̀kàkà ikú wò ìyàwó Fatima alayhi salam ó dé ibi tó jíṣẹ́ lásìláàsìláà ti ń pọ̀ kàkà kú ó ní à àtiwọ́ náà bàbá mi kò sí dẹ̀kun bẹ́ẹ̀ òjíṣẹ́ lásìláà ní àtẹ̀mí náà ṣùgbọ́n lẹ́yìn eléyìí gbogbo yòókù ti parí lẹ́yìn eléyìí ìgbádùn ló kù òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣàlámù wọ́n bá lọ ka àwọn tafsir lórí wàjá àti sakaratul mọ́ọ̀tì bil haqq dhalika ma kuntu minhu tahid kò rí experience abubakar siddiq radiyallahu anhu kò rí experience umar subhanallah experience uthman ali àwọn jàǹkànjàǹkàn tí wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́ńdà kí wọ́n tó lọ láyé bí wọ́n ń ṣe ń fìlì ńgbà tó kàkà kúdó ọmọ ìpè á kìí ṣe wàsá. ntí o ṣe describe gbogbo ẹ̀dá ni ọ̀dẹ̀ tọ̀ wò. à á yanjú eléyìí ká tó lọ ńlọbí usulu salasa òpó ààrùn mẹ́ta tí gbèsè ayé ẹ̀dá dálé lórí tọ́jẹ́ pé tọkàn ilé wó ń bẹ̀ ewu ni. márọ̀ bùkà tọ́ ọ bá ṣì ó ṣì kejì ó ṣì má dìnnú kà. o ṣe kí ori orí soso jíjẹ ewu ni òpó ni tọba ti yẹ ewu ni má di tọba ilé yẹ yóò àfẹ́kì àwọn méjèèjì yòókù náà tó bá yanjú ti pé ta ló fi ilé ayé rẹ jọ látara ẹ̀kọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsọ́là o ṣì méjì ó ṣì wọn náà jẹ́ a gbọ́dọ̀ mójútó eléyìí làwọn afáàfin ṣe gbìyànjú tó pọ̀ lọ lórí usulu thalatha. nínú ilé gbogbo mùsùlùmí ẹ̀kọ́ ìgbọ́dọ̀ nílẹ̀ akidatu tawhid wal iman ọkọ gbọ́dọ̀ mójútó aya gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wọn gbọ́dọ̀ pe àkíyèsí àwọn òbí wọn sí tí wọ́n bá fẹ́ rìn jìnnà torí pé kullukum ra'in wa kullu ra'in mas'ul an ra'ati gbogbo wa la dáran jẹ gbogbo wa dáran jẹ láàbí léèrè bó ṣe dẹ́ran rẹ̀ jẹ eléyìí pàtàkì ẹ̀tọ́ ọba adẹ́dà ni ẹni tó bá tẹ ẹ̀tọ́ ọba adẹ́dà mọ́lẹ̀ má lérò yìí pé yóò fún anybody lẹ́tọ̀ọ́ rẹ̀ torí látara ẹ̀tọ́ ọba adẹ́dà níbẹ̀rù ó ti máa mú wípé kó wọn má tẹ yòókù mọ́lẹ̀. èkejì akhlaq asamiya asidik wal amana ìwà tó yẹjú òdodo àti ní àmánà. ìṣòdodo ìmọ̀ amúyàn wùwà dáadáa ìwà dáadáa ìmọ̀ ṣe atọ́kùn fún yàn láti rálì jẹ́nà wọ̀ àìlódodo ìmọ̀ amúyàn ṣìwàwù ìṣìwàwù máa tìyàn lọ nù nẹ́ni ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam agbọ́dọ̀ fi lọ́lẹ̀ nulẹ̀ kálódodo àti bàbá àtìyá ọkọ àtìyàwó ọmọ ìbálòpọ̀ wa kọ́dá lérí eléyìí kílẹ̀ kẹta sẹ́dọ̀kẹ́lẹ̀ ìbáàdà ẹ̀sìn wa kọ́dá lórí òótọ́ kí lóòótọ́ rẹ̀ qala Allahu qala Rasulu ọba adẹ́dàá pàṣẹ báyìí òjíṣẹ́ náà sàlàyé rẹ̀ àwọn sàábé mú lò báyìí. lọ́ba adéda fi sọ wípé wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabili al-mu'minin ẹni tó bá yapa sí ní tí ọba adéda fi rojíṣẹ́ lẹ́sìlẹ̀ àlọ́ sọ́lá táàmù pé tọba adéda àti òjíṣẹ́ láti papọ̀ ń bẹ̀ ọba adéda ó sọ yìí wọ́n parí síbẹ̀ ó ní wọ́n tẹ́bi rẹ́rẹ́ sẹ́bílì mọ̀mìnì ó wá tẹ̀lé ojúpọ̀nà tó yapa sí ti ojúpọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo àwọn wo àwọn sàbí àti àwọn tí wọ́n gba kéwù níwájú wọn àtàbíì tàbíù àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn kí ló bí eléyìí tó rọrùn òjíṣẹ́ lásìlá àlọ́ sọ́là wọ́n ní ta ló jù lẹ́dà ó lè nìyí kò gbọ́dọ̀ gbé pamọ́ ó lè ní mọdàdù lẹdà ó ní lẹ́yìn ni àwọn sábẹẹlì lẹ́yìn wọn àtàwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn wọn àtàwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn wọn àtàwọn tó tún tẹ̀lé wọn ó ní lẹ́yìn àwọn eléyìn ẹ̀yìn jẹ́rìí. làfàǹlà imaamu malik rahimahullah rahmatan wasi alubi sọ pé gbogbo ntọ́ bá yapa tí àsìkò yùn má bẹ́ẹ̀ nìkan ṣe o ṣèwádìí ṣé bó ṣe rí nígbà wọn nù. ó nítorí pé tí ò ṣẹ̀sìn nígbà náà kò lè ṣàṣedédé sìn ní ìsìn. ráàyù agbọ́dọ̀ yà sọ́tọ̀ làáfàá fi tẹ̀síwájú ó ní wọ́n mọ̀lẹ́ ilmu nasibaka lili khilafi safa atan bẹ́ẹ̀ na rasul wa bẹ́ẹ̀ na ráàyù faqih. ìmọ̀ téèyàn fi ṣẹ̀sìn kìí ṣe wípé kọ́ wá yapa pé àáfàá kan sọ báyìí tó jẹ́ pé níta àáfàá yẹn dẹ̀ sọ ó tako tí òjíṣẹ́ náà sàlám ṣe tàbí tó sọ. àtàrà ara views views yẹn lọ́dà gbogbo ọ̀rọ̀ rúdẹ̀ tá a bá dúró lórí pé kí ló jíṣẹ́ lábẹ́ àṣọlám sọ àlàyé wo làwọn sàbẹ̀ sí lórí rẹ̀ tí sàbẹ̀ bá sọ̀rọ̀ gan tó máa yapa tẹ́kìtì tọ́jú yí pé àwọn sàbẹ̀ yòókù dúró lé lórí tẹ́ni bá a ṣe gbà ní àní tẹ̀lé tí sàbẹ̀ yẹn sọ kásẹ̀ tó mọ̀ sọ àwọn tí wọ́n wá wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn torí pé kíni nígbà tí wọ́n òjíṣẹ́ lásán àṣìlám sọ̀rọ̀ yẹn òun lè mọ̀ sí ń bẹ̀. láfi rí lóríṣiríṣi ẹgbà wa. odindi Abubakar Siddiq radiyallahu anhu yóò sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ mí báyìí àwọn sàábé tẹ́jọ́ mékèèké wọn ò tó ní gbogbo ọ̀nà ni wọn ò fi tó wọn ni á ah, rárá a wà ń bẹ̀ ńgbà tó jíṣẹ́ ńlá ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí a ní ẹ̀ẹ́n ta ló tún jẹ́rìí sí lára ìwọ náà wà ń bẹ̀ ọ ní bẹ́ẹ̀ ni à ah, wọ́n àyà kangara amantubila ní tó jíṣẹ́ ńlá sàrà sàlám sọ. Ah, ńgbà àwọn kò fa tẹ́lọ̀ bá ṣe ìdìnnà Abubakar rẹ̀ bí ala ni wọ́n ní ṣó possible kéèyàn lọ sí láti Maka kó lọ sí Baitul Muqaddas masjid al-aqsa lóru kan kó dé oníkókó. ara alẹ́ rẹ̀ wọ́n fẹ́ ta sí òjíṣẹ́ lọ́sàn àṣìlá nítorí sọ ni o ó ní òun lọ sí masjid al-aqsa bọ̀ kílẹ̀ tó mọ́ kí ni abubakar sadiq sọ ó ní ṣó sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní tó bá sọ bẹ́ẹ̀ bó ṣe rí gan tó bá sọ bẹ́ẹ̀ bó ṣe rí gan-an tó túmọ̀ sí pé tọ́ọ̀bá tí mà tọ́ọ̀bá tí rí text tọ́ọ̀bá dúró lórí ipò kan tí text wá dé kí ni kò jẹ́ jẹ́ra fún mi. bó ṣe tóbi tó tọ́ba ti mú báyìí ẹni tí ń darí rẹ̀ tọ́ba ti mú báyìí tọ́ba ti fà wálẹ̀ yóò wálẹ̀ ni. ẹ dẹ́wọ́n kí bó ṣe tó kí lọ́ba rẹ̀ rà sọ ní afẹ́lẹ́ yẹn ń sọ̀rọ̀ ìnà ilẹ̀ ìbìlì ó ní kéèfọ̀ kó lè kẹ́tì. kó jẹ́ pé kí ni ẹ̀rí onídarí rẹ̀ ọba rẹ̀ rà sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀lá yìí rẹ̀ báyìí àwọn sàbí sọ báyìí torí èyàn lẹ̀sìn làfà fi sọ pé léèsè bíi tẹ̀mùwé kìí sáré mọ́ jẹ́ eléyìí pàtàkì gbogbo wa ẹ̀sìn èèyàn irun àwẹ̀ rẹ ìgbéyàwó rẹ zakati rẹ hajj rẹ gbogbo àwọn nǹkan téèyàn fi sin lọ́hùn kọ́ dá lórí ẹ̀rí pé bójìṣẹ́ nasa asalam ṣe ṣe nìyí táwọn sàbí gbà wá kèé ṣe bí èmi ti fẹ́ ṣe tèmi nù tọ́ba ti jẹ́ tọ́ba ti ní bẹ́ẹ̀mi ṣe fẹ́ ṣe tèmi nu kìí ṣe tó o fẹ́ ti gba ẹ̀san níwájú ọba adẹ́dàmọ́ ẹ̀san rẹ mọ́ ó ti di pé kí ni ìfẹ́nú rẹ ló ti di tí ń ṣòfin fún ọ. tọ́lọ́ba adẹ́dà sọ afárá yìí tàmí ni taqada ilahahu hawa fa'adallahu Allahu ala ilm. ìwọ ò rí ẹni tí. ìfẹ́ inú rẹ̀ òun ni ọba tí ń sìn orokodoro mà ṣùgbọ́n ìṣìnà lórí rẹ̀ náà torí pé kíni ó ti gbé ìmọ̀ sẹ́gbẹ̀ kan la máa fi ń pa wọ́n máa fi ń sọ fún wa yìí pé ẹ̀sìn nígbéyàwó o ẹ̀sìn ni níjẹ́ bàbá o ẹ̀sìn ni níjọ́mọ o tó túmọ̀ sí pé kíni kí n lọ́ba adẹ́dà ní kí n mú wá ní ẹ̀tọ́ fún ọkọ mi. ọ̀pọ̀ débi wípé arábìnrin kan láyé òjíṣẹ́ sallallahu alaihi wasallam gba bàbá rẹ̀ fẹ́ fi lọ́kọ ó ní mú mi lọ sọ́dọ̀ òjíṣẹ́ sallallahu alaihi náà kó fún mi ní ìwọ̀ tí mo gbọ́dọ̀ mú wá fọkọ mi. wọ́n bá mú déwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá kí lóòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ń sọ fún un ó ní tí gbogbo ara ọkọ rẹ bá jẹ́ ipò tí wọ́n ń sin ọyún tọ́n wá ń pọn alálá tó kìdílẹ̀ èyí tó kéré jù nínú ẹ̀tọ́ ọkọ rẹ ò tí ì mú wá. kí lárábìnrin yẹn sọ ó ní ìyìn rò pé mo lè ṣe ìyìn rẹ dì láti lọ́kọ̀ọ́ òjíṣẹ́ náà sàṣàlà ní tọ́ba lòun ò lè ṣe fílẹ̀ ọwọ́ ni sọ yìí tàbí ìbò tẹ̀lé. nínú ẹgbà wa mi wọ́n lọ bójíṣẹ́ náà sàlà sàlà wọ́n ní à ya Rasulullah sallallahu alaihi wasallam. àbí báwọn ọba aláyé bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú olórí àwọn ọmọlẹ́yìn wọ́n ṣe ń ṣe pẹ̀lú wọn wọ́n ń wọlé fún wọn wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí ìwọ ló tọ́ sí ló tọ́ sí kìí ṣe ẹnìkan ràkúnmí tó ya wèrè ó di dìgbòlugi bí ràkúnmí ṣe tóun tó bá di dìgbòlugi sọ̀rọ̀ pé wàhálà náà kìí ṣe pé wàhálà ó dé bá inú yóò dé bá àdúgbò ajá gan tó bá yẹ dìgbòlugi bí òní ṣe é ṣe. wọ́n wá ní wọ́n wá pe òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ń pè ya Rasulullah ó tún ti dé o kí ló ṣẹlẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá wọ́n ní ràkúnmí ti fẹ́ ya dìgbòlugi òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ń bá tẹ̀ wọlé wọn lọ kété tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ń báyìí ó dẹ̀ lọ́ọ́lẹ̀ wọ̀ ó kúnlẹ̀ à wọ́n ní ẹranko tí ò ní tẹ̀klif kò ní wọ̀ lórí ó rí ọ̀ ń wólẹ̀ àwa ló ká wólẹ̀ fún ọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ní rárá tó pọ́tọ́ kẹ́ẹ̀dá kan ó wólẹ̀ fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ìyàwó ni ó wọlé fọkọ torí bí ìwọ ọkọ ṣe pọ̀ lórí ìyàwó tó ló fi jẹ́ pé ìsìláàmù ọ̀gbà ká gbé ìwọ̀ yìí fún dìgbòlugi kí ni ìyá wa sọ Aisha rọdí alala, ó ní àníká rékòd ó ní ìgbèkùn ìfèyàn sí. Si, oko ẹrú oní ìnìgbéyàwó jẹ́ ahadukum indama yariqu karimatahu kólúkálukú owó ibi tí ó fi gbèkun àpọ́nlé ẹ̀yẹ iyì rẹ̀ sí tọrọ mọ́ ẹni ẹni iyì ẹni ẹni. yẹn òjíṣẹ́ kí ló ní ká emphasize nǹkan méjì ni ó ní kólukùn ìwà rẹ̀ àti díì àtẹ̀sìn rẹ̀ eléyìí là máa nà kí ni ó fún wa ní òye rẹ̀ òye tí ó fún wa lóye rẹ̀ ni wípé tá a bá rántí nínú Quran àwọn obìnrin méjì tí wọ́n fẹ́ lọ pọ́n mi. ẹni tó jẹ́ ẹni rẹ láyé ń gbàyàn dání. Musa sallallahu alayhi nabi na wa alayhi. orí wọn wọn kó sẹ́gbẹ̀ẹ́ kan wọn ò ṣe ikhtilat wọn ò dàrú dàpọ̀ mọ́ àwọn yòókù. ó ní máa ń kàtúbókùn mà kí ló ṣubú tẹ̀yìn wọ́n ní obìnrin ni wá kò yẹ ká jáde gan subhanallah n tó mú a jáde òní yí pé bàbá wa ó ti dógbó kò lè ṣiṣẹ́ làwa fi jáde wá ṣiṣẹ́ yìí àwa rí necessity láti jáde ò sí pé káwa sọ̀rọ̀ àwa di ọkùnrin káwa mú súnà ọkùnrin káwa mú ró gbọ́gọ̀rọ̀ nísìn sísà di ọkùnrin débi wípé gan wọ́n ń kọ́ kàràté wọ́n ń kọ́ ni ó fi bájà ni o àwọn wo ni ó fi bájà o ọ̀rọ̀ tí o ti tọrọ lóṣòdì <laughs> àgbà chẹ́ǹjì àgbà chẹ́ǹjì èló ni chẹ́ǹjì. ọ̀dẹ̀ pé wọ́n máa mú lọ yín gbà nǹkan mi jọ gbẹ̀ǹdẹ̀ àlìkíámà ó dẹ̀ mú okùn ìjáàbù ó dẹ̀ so mọ́ra wọn pé òun náà mọ dàmọ̀ lọ́ba bẹ̀rẹ̀ kàràté ní gbangba àwọn ọmọ àtàwọn wá ń wò wọ́n wá ń pàtẹ́wọ́ fún orí tí ẹ náà wá ń wú kò mọ̀ wípé ìbílíìsì ní lùdùdùn fóun dùdùn jó. wọ́n wá ń pàtẹ ọ oh, wọ́n obìnrin nà obìnrin nà. tọkọ bá ti sọ pínrín inú ilé ní ṣọ́ọ̀rẹ́ o ọkọ náà yà gbé mi torí bí black belt lòun ọkọ òde kélélé musiba pé tọ́ ọba ṣọ́ra màá nẹ̀ ọkọ ní báyìí bá subhanallah. bí kò mọ ọ sọ fún bàbá rẹ pé ọ jẹ yà inna lillahi wa inna ilayhi raji. kí ló fà súnà tí èsè ti ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ló mi tí wàhálà rẹ bá ti dé láàrin lọ́kọ láya ọkọ mi gbogbo àdúgbò ní ọgbọ̀n ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí áá yóò wá gbé súnà ìyàwó rẹ̀ yóò wá gbé wọ̀ òní ọ̀wọ́ amọ̀ tótótótótótó káàkiri subhanallah kí làwọn ọmọbìnrin yìí sọ a lè pọn mi àfi gbà táwọn ọkùnrin bá pọn mi tán torí wípé ẹni tí ó jẹ́ ni ire tó wà ń bẹ̀ ó rí i pé a. Ah, àwọn eléyìí jíjáde tí wọ́n jáde wọ́n lẹ́tọ̀ọ́ sí jáde ó ní ọ̀dà ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀ràn yẹn ni fún gbogbo ọkùnrin tó bá lóun gbẹ́sìn yìí tó bá ti bá àwọn obìnrin sisters nínú condition báwọn kó ṣe kíni kó ṣe kídìmá fún wọn. ọ̀dà àtàwọn ẹbí ọlọ́run ọba sallallahu alaihi nàbí náà wàlẹ̀. Musa bá kí iṣẹ́ mọ́lẹ̀ ọ wọ́n délé wọ́n lè ròyìn fún bàbá bàbá náà rí wípé ẹni ire làwọn ilé ẹni ire lẹni tí wọ́n ń júwe rẹ̀ ẹ lọ́ọ́ pè wá. bàbá wo ni kutubu tafsir ó fi jẹ́ ni ire rẹ̀ pé. kí èèyàn kọ́ máa rìn ní ẹ̀yìn kìnìún ó ṣèèfù fún ojú wípé kọ́ máa rìn lẹ́yìn obìnrin lọ torí gbogbo aburú làṣetáàní ó gbé sí ọ lọ́kàn tọ́jà yìí pé ò ní fara rí lọ kí ló sọ ó ní ẹ wà lẹ́yìn ẹ máa direct mi látẹ̀yìn ibi tí mo bá ti fẹ́ ṣe ẹ correct mi torí pé kí ni kò fẹ́ dúró lẹ́yìn obìnrin kò sọ pé òun ti já nẹ́bì torí pé òun ti já nẹ́bì bọ́ ẹlòmíín ní sọ pé broda lòun nítorí náà yóò rí poison ilẹ̀ báyìí yóò wá fẹ̀ fún ti yóò máa mú kí ni sunna poison fẹ́ntọ́ bá gbé mu kọ́ pa náà ni so ẹnikẹ́ni tó bá jura rẹ̀ lẹ̀ fún tí ọba adẹ́dà tí ò ṣe lẹ́tọ̀ọ́ fòjìṣẹ́ lásìlá àlàsílà yóò sànà sí àlìjẹ́nà ara rẹ̀ kó tó lọ láyé. kí ni ọmọ rẹ̀ fi júwe fún bàbá ó ní ìsàjíròhù bàbá mi san eléyìí lẹ́sàn-án tó yẹ o torí pé kí ni inna khayra man istajarta alqawi alamin torí ẹni tí a ní kọ́ san lẹ́sàn dáadáa yìí ó lágbára ó dẹ̀ ṣe é fọkàn tántán ẹni tó wà trustworthy ni sọ́mọ àwọn obìnrin rí ni sọ́mọ bí wọ́n ṣe jẹ́ ni but ọmọ yìí pé circumstances tí wọ́n wà yìí ọmọ adẹ́dẹ́ obìnrin léèrè ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmù mùsùlùmí ò ní sọ yìí pé ṣé mo mọ̀ rí ni rárá. ọmarị ọmarị ọmọ rí ọmarị ọba ló fi jẹ́ pé àìrí ẹni tí wọ́n fẹ́ ṣàbòsí sí tàbí obìnrin tó yẹ pé wọ́n fẹ́ trespass sí ká máa wòran rárá àníwòran bí ìsèpá àwọn anú mọ́tò àsọ̀kalẹ̀ rárá ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn. torí pé kí ó lè jẹ́ ọmọ ọlọ́mọ ọmọ circumstances tó gbé jáde ó dáàbò bò ó ah, kí ló jíṣẹ́ lára sọ́lá sọ ó ní wọ́n ní kí wọ́n fún ẹnìkan ní ọgọ́rùn-ún ẹgbàá nínú sàárè ó ń pariwo kí ni mo ṣe mi òjíṣẹ́ náà sọ ma yé ìwà yé kò kò yéé máa béèrè nígbà tó wá pọ̀ ìbéèrè pọ̀ ẹ̀bẹ̀ pọ̀ wọ́n wá ní kí ẹ pa kí wọ́n sọ ẹ̀dẹ̀gba kan ṣoṣo instead wọ́n fi nà lọ́gọ́rùn-ún ẹ̀gba òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lẹ̀m ní wọ́n nà lẹ́gba kan ṣoṣo ńgbà wọ́n wá là ní ẹ̀gba kan ṣoṣo ńkọ́ kí ló òjíṣẹ́ náà sọ́lẹ̀m sọ ó ní múlẹ̀ àt múlẹ̀ àkọ́bùrù nùrán náírà sàárè rẹ̀ dẹ̀ gbiná lórí ẹgbà kan ṣoṣo tí wọ́n bá wà ní ọgọ́rùn-ún nǹkan àbí kí volcanic eruption ṣẹlẹ̀. tọ́lámà àfàkàn nígbà tí náà wà lọ́ọ̀lẹ̀ ó wá béèrè pé lima jẹlẹ tùmú ni kí ni mo ṣe tẹ́ ẹ fi nà mí. إنك صليت صلاة بغير الطهور ومررت بمظلوم ولم تنصره سبحان الله ó kan ó pẹ̀lú mọ́tótó ó níbi mọ́tótó wọ́n tó ṣàrán ó ara. ló fi jẹ́ pé káwọn àfọwò tírìtì kankan lórí irun wọn kọ́kọ́ tírìtì lórí wọn kọ́kọ́ tírìtì kíni ná tàhárà wọn ò fi mọ níbàyìí nìkan wọn tún máa béèrè kílẹ̀ gbin kílẹ̀ gbin kíni ìdọ̀tí ṣé gbin ni sẹ́kùn sẹ́gbìn ni sẹ́jẹ̀ sẹ́gbìn ni sátọ̀ sẹ́gbìn ni wọ́n tún ṣe gbogbo èyí ń lọ lóríkèéríkèé tó fi pé tó o kó sí kankan nu rẹ̀ ìgbà wọ́n sọ ọgbọ́dọ̀ ṣèmọ́tótó ara ọgbọ́dọ̀ ṣèmọ́tótó ibi tó ti fẹ́ kírun ọgbọ́dọ̀ ṣèmọ́tótó aṣọ tó fẹ́ wọ̀ wọ́n á ní lára àmọ́tótó ara tó ṣe náà ni wípé kó o ṣèmọ́tótó ẹ̀mí rẹ̀ èyí ò ní í pé kọ́ ọ̀pá ẹ̀mí rẹ pọ̀ sójú kan wípé ọba tí ìkápá rẹ̀ wà lórí gbogbo nǹkan òun lọ fẹ́ lọ dúró níwájú rẹ̀. wọ́n ṣe gbogbo àlàyé kẹ́ńtó bó sórí ọ̀rọ̀ gbogbo ń tọrọ mọ́ wọn mú wa òjíṣẹ́ lára àṣàlám ni ẹni tó wá sọ yí pé wọ́n wá dá lóhùn wọn ní ọkọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan tí wọ́n ń ṣe àbòsí sí ọ̀ràn lọ́wọ́ òní kọkàn ọ ìyá kọkàn ọ ní introduction rẹ̀ lọ ń gbà ń bí torí kíni kíni Usman rọdíẹlá anu kí ló sọ tọ́ba ti débi sàárè yìí máa sunkún ní tí máa hù wọ́n ní kí ló dé yàtọ̀ ànú rẹ̀ ẹni màlẹ́ méjì kí ló dé ó ní gáréèjì àkọ́kọ́ téèyàn kọ́kọ́ máa kọjí kọjá kéèyàn tó dé ọ̀run òní sàárè tọ́ba kan ntí ń bẹ lẹ́yìn ọ̀kan jù bẹ́ẹ̀ lọ tọ́ba rọrùn ntí ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀ rọrùn jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run ọba jẹ́ rọrùn fún wa. ẹ̀ntì ẹ̀nà lọ́gọ́ ẹgbàá kan ṣoṣo tí sàárè gbiná nínú sàárè tọ́ba kọjá sọ̀nkọ́ kí ni ó ṣẹlẹ̀ kọ́lọ́run ọ̀yà wáyà. mùsùlùmí ọ̀yàn ju eléyìí àmánà àmánà ẹni téèyàn fún ní wọ́n ní ìnámasàjọ́ta alkawi ẹni tó lágbára tó bá lágbára tí ń lè ṣiṣẹ́ kékeré nìyókù tọ́ba ọba adẹ́dà bá fàlù báríkà sí ntí ò tó ń bọ̀ wá sẹ́kù kì í ṣe pé yóò sẹ́kù yóò tó yóò pọ̀ yóò kalẹ̀. but o tún gbọ́dọ̀ ní kíni àmánà olórí ẹ̀sìn kò ní gbòòyà láti talọ̀ ẹ̀sìn ọlọ́run ọba kò wá níbi wípé à wá o gbogbo wàhálà tá à ń ṣe é fún yín náà o àkókò rí nǹkan kan o ta ló ń ṣe é fún orí ara rẹ ni wọ́n lọ gbẹ̀sán lọ́dọ̀ ọba adẹ́dà gbogbo ń tá a bá ṣe fóbìn ìbádàn gbogbo pẹpẹ ń furu tóbìnrin bá ṣe fọkọ ìbádàn ọ̀gọ̀rọ̀ tí ń da léèrú nísìn lágbo mùsùlùmí tí wọn bá wọ rẹkọọdù nísìn the muslims have the highest rate of divorce highest rate of divorce kèé ṣe lálìmọ̀ ìṣọ́ ní kèé gbogbo nàìjíríà kí ló fà á ntí ẹ ọkọ ọkùnrin ò bìkítà mọ́ ní ti ọba adẹ́dà fi ṣe ìwọlé lórí obìnrin náà bìkítà pàápàá jùlọ tán bá ti rí táyé ní ọba adẹ́dà sọ. ó ní innal insana la yatgha ar-ra'a tí kọ́bọ̀ kan bá ti dé sọ́wọ́ nísìn kàrántà ti dúpẹ́ fún ọba adẹ́dà. ntẹ́ ni àfìsí àyànkókò nàkísí ni bọ́bá sọ́dọ̀ ọwọ́ obìnrin ǹjẹ́ ọ̀kọ̀ọ̀kan ṣe ni pé ah, rárá o ní o lè ṣe yẹn mọ́ o tọ́ba sọ́wọ́ ọkùnrin náà kan ntí ò yẹ kó ntí ò yẹ kó mójútó ìmójútáya ìbáàdà ni ìmójútó àwọn ọmọ ìbáàdà ni bó o láà ṣe mójútó wọn ó ní ká mọ òfin ọba adẹ́dà ká mú lò ká fi tọ́ wọn ká mọ́nítọ̀ wọn lé lórí kí lọ́ba adẹ́dà sọ ó ní wa amúr ahlaka bis salat kí ló tún fi tẹ̀lé ó ní wastabir alayha pa àwọn aráalé rẹ pé kí wọ́n sì kí wọ́n kírun ìrun nìkan kọ́ kí wọ́n ṣẹ̀sìn bí àwọ̀ rẹ ṣe múra jáde responsibility rẹ ni gbọ́mọ rẹ ṣe múra jáde responsibility rẹ ni ntí ìyàwó rẹ ń kà nínú ilé responsibility rẹ ni ntọ́mọ rẹ ń kà responsibility rẹ ni gbogbo òṣèṣì rẹ ìsọ̀rọ̀sí ìròrí rẹ responsibility rẹ ni o gbọ́dọ̀ mọ́nítọ̀ rẹ free kò sẹ́ni tó free ọgbọ́dọ̀ mọ́nítọ̀ rẹ̀ torí pé kí ni èké ìtọ́ba yapa sí tọba adẹ́dà ń bẹ̀ ọwọ́ ga o kọ́lọ́ ọ̀yà ọ̀yà ga o ọ pàtàkì òbí yóò mójútó ilé torí pé kí ni tílé bá ti dàrú ẹ̀dẹ̀ ọ dàrú tẹ́ẹ̀dẹ̀ bá ti dàrú àdúgbò ọ dàrú tádùúgbò bá ti dàrú ìlú ó dàrú tí ìlú bá ti dàrú orílẹ̀-èdè ó dàrú kí ni tá a dẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ mójútó tí gbogbo eléyìí ò ní jẹ́ ṣẹlẹ̀ láàrin lọ́kọláya kólúkálukú mà láàrẹ̀ kódẹ̀ bẹ́ lọ́hùn ọba kọ́lọ́hùn ó fóun ṣe òbí jẹ́ pé ọkọ bẹ́ lọ́hùn fún ìyàwó rẹ̀ mọ́jẹ́ ìyàwó mi ó dìdàkudà ìyàwó náà bẹ́ lọ́hùn fọkọ àwọn méjèèjì ọjọ́ bẹ lọ́hùn fún àwọn ọmọ wọn wọ́n dẹ̀ bọ́ lọ́hùn fún àlùmọ̀ yìí. lọ́kọ̀láyà wàhálà abẹ́rẹ́ pẹ̀tẹ́ kí ló lè tó yìí ńgbà wọn ń sọ̀rọ̀ náà gbogbo tí wọ́n ń sọ kò tí tiẹ̀ jọra wọn o ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tẹ̀ ń sọ yóò tọrọ ìbéèrè àkọ́kọ́ ṣé ẹ máa ń jẹun pọ̀ wọ́n láwọn ọ̀rá yìí ah ṣé ẹ máa ń ẹni tí ò jẹun pọ̀ ni ọwọ́ ẹ pọ̀ ẹ máa ń jọ ń kírun pọ̀ lóru ńgbà tẹ́ ẹ bá jọ dúró níwájú ọba adẹ́dà pé kó dá sọ̀rọ̀ yín bó la ṣe dání òṣè ní jẹ́ ìmáàmù fún yín gbogbo eléyìí fẹ́ rí ó jẹ́ pàtàkì bọ́mọ adẹ́dà ṣe tónú kò ṣeé tó bá mi ẹ kírun pọ̀ ẹ jẹun pọ̀ ẹ wẹ̀pọ̀ ẹ ṣe gbogbo ẹ̀pọ̀ ẹ ṣàlàyé ló fi jẹ́ pé privacy gbọ́dọ̀ wà fún lọ́kọ-láya torí tí privacy ọba wà eléyìí ò lè ṣe é ṣe bó lè ṣe fẹ́ ṣe bó lè ṣe fẹ́ wọ̀pọ̀ tí ò ní di wàhálà ọ̀gá náà ọmọ yẹn ó ní jáàrùm lòun ó kó ó ní three bedroom toilet kan ṣoṣo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. ìyàwó mú kan ìyáálé mú kan òun náà mú kan ọba ló ń fẹ́ ṣe súnà ọba ọba ṣe tán tí àgbóyè ìyáálé ni wípé ọba gba ọkọ òun wọ́n wàá jọ fọwọ́ kọ́ra wọn lọ́rùn wọn lọ́ọ́ mọ́ ọ sọ pé àwọn fẹ́ lọ wẹ̀ omi gbóná lọ́wọ́ àńjọ kan lónìí kíní burúkú tó wá dalé òun rì òun ọ̀bọ ni bí ẹ ń bọ bí ẹ ń bọ adìẹ. ojú rẹ̀ ti di ó ti fẹ́ ṣe. ntọ́lọ́wọ́n bá fi pe àkíyèsí rẹ̀ padà tọ́lọ́wọ́n ti kọ́ṣẹ́ rẹ̀ òun náà ni kásẹ̀tì kò rántí ẹ gbé sí. wàkìfúhùn mi náà mọ̀ sùúlùún ẹ dá wọn dúró níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama wọ́n wà á jẹ́jọ́ lórí gbogbo fọ́nṣẹ́ lólé ayé lọ́wọ́ àwòyìn pé bọ́ba ah! kú sẹ́kù bọ́ba lè dòmí gbọ́ èwo ló dé kùránì ló ṣèbù ẹ̀ kùránì ló ṣèbù ọkàn tó ń wò pé kùránì ló ṣèbù ẹ̀ òun fẹ́ bọ̀ ni bí ẹ̀ ń bọ adìẹ kí ló dé wọn náà rí bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú ilé mi ẹ ti pàǹtì ewu ni. gbàyìn lọkọsẹ tó mọ yìí pé ah kóun jókòó nínú ilé káwọn máa ṣe tààlín káwọn ó béèrè pé bàbá kí ni kóun ṣe mo ní sórí sọ fún wípé gbogbo ntọ́ bá fi ṣe látara ntọ́ ṣe kó forí jìn. amúnáyí ó ní aṣọ olè bẹ̀bẹ̀ olè bẹ̀yẹ̀ ó ní àmọ́lé bẹ̀yẹ̀ wọ́n ni mò ń bẹ̀ ọlọ́run wa kọ́ ìyàwó rẹ̀ ma ọkọ ọkọ ṣe yín lọ́kàn yín lọ́mọ àyà yín lọ́mọ àyà ẹ̀sìn. eléyìí ló bá bàrà wọ́n á bẹ̀rẹ̀ sísun ìyẹn step àkọ́kọ́ táàrin ni wọ́n fi ń dán mọ́rán bọ̀ àìsòbìnrin ọkùnrin ni wá àmọ̀ bí ṣeéṣe sọ ọmọ bí ṣeéṣe wọn. àmọ̀ bí ṣeéṣe ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó. Owu ọ̀kan ó gbẹ́sìn yìí wọ́n gbẹ́sìn yìí Aisha òdi aláàánà tó o bá ka owó bó ṣe ń ṣe lẹ́ẹ̀dẹ̀ òjíṣẹ́ náà sàásánà Adamani lànà pé àá àdámẹ́ni àdámẹ́ni ìwọ ló ń mójútó ìwọ ló ní fààyè gbà ìwọ ló mọ́nítọ̀ rẹ̀ pẹ̀lú dùá pẹ̀lú politics síyáàsà nulẹ̀ ọgbọ́dọ̀ mà tó bá ti rí ṣe á síárìn ọgbọ̀ lọ́wọ́ rẹ̀ tí bá ti bọ́ kíní ṣẹlẹ̀ accident yóò mórí wọgbó ni kìí ṣe pé kásùmọ́bìnrin nìkan ni tí ń ń bi eléyìí rárá kìí sọ̀rọ̀ owó nìkan ó ní bùkátà sí àti mójútó responsibility ẹ̀sìn tí ọmọ lọ ń gbogbo gbà torí ẹ̀mí máa ń dí pàtà bírin kìsẹ́ máa ń dí pàtà ẹ̀sìn ẹ̀kọ́ wáàsí òní ọmọ ha tí ó fi máa dán. eléyìí pàtàkì ní gbogbo ìgbà ẹni tó lẹ́sìn lèèyàn fọmọ́ fún kìí ṣe torí pé ọ̀daràn gbàsì ṣòkòtò rẹ̀ ń fò sókè rárá ó ní tara ẹ̀sìn nu eléyìí ó ní tara ẹ̀sìn but ẹni tó jẹ́ pé a ti rí traces rẹ̀ ìṣesí àwọn olórin á dẹ̀ lókèétì okùn dé abẹ́rẹ́ rẹ̀ àwọn onígbọ́rọ̀ sẹ́ńtílẹ́nu àwọn oníbárìn eléyìí pàtàkì torí délẹ̀ àwọn olè alẹ́ pè sí kò sẹ́ni tí ò lè délẹ̀ fún bó ṣe lè dé sóbìnrin ó lè dé sọkùnrin náà àpàkíyèsí rẹ̀ sí àwọn wo ni ẹ lè dẹ́rù ọba adẹ́dàbà tí ó fi padà sẹ́yìn pé á òun sì ṣe lóòótọ́ ó yẹ kó òun kó bírèkì kó òun rìvásì. eléyìí pàtàkì kéèyàn tó fọmọ fún ọkọ ọ̀gọ̀ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nísìn láwùjọ àlókété lé ìfẹ́ ọba adẹ́dà ìfẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ìfẹ́ àwọn ará ilé rẹ̀ sallallahu alaihi wasallam ìfẹ́ àwọn sàábé a gbọ́dọ̀ gbìn sínú ilé wa kí lọ́ba adẹ́dà wí a gbọ́dọ̀ fòfin rẹ̀ a gbọ́dọ̀ fi ṣeré súnà òjíṣẹ́ ńlá fìlà àlọ́sọ́làm a gbọ́dọ̀ fọwọ́ kékeré mu. a tanu báwọn aráalé rẹ̀ a tanu àbùkù báwọn sàábé rẹ̀ kí ló yìí ṣẹlẹ sàásánlám sọ. ó ní àwọn sàábé ni àwọn sàábé ni ẹnìkankan ò gbọ́dọ̀ tẹnu àbùkù báwọn sàbẹ̀ mi múdù kan múdù àgbàdo tàbọ́kà bàbà táwọn sàbẹ̀ mi fi ṣe sàrà sàdákà ẹ̀yin ó fi tó tóòkè údù ní ìsìn ní gold ẹ̀ fi ṣe sàrà ládàá yín ò ní tó tiwọn kì í ṣe èyí nìkan ó kí à ń lọ ó ní ìdá zikira asuhabi fa amsiku tí a bá tí àwọn èèyàn bá ti gbẹ́nu lé ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ àwọn sàábẹ́ mi ẹ kóra ró ẹ má discuss wọn bẹ́ẹ̀ ṣe má discuss láàrin ara yín ẹ má tanu warawara sí wọn. ọ̀gọ̀rọ̀ nísìnyí látara pé wọ́n ń ṣe project wọ́n fẹ́ gba degree wọ́n fẹ́ gba certificate wọ́n ti di kèfèrí nígbà wọn bá ní Abu Hurairah is economically irrelevant wọ́n á ní kó discuss tọ́píkì project rẹ̀ nù. wọ́n fẹ́ wọ́n fẹ́ tú sọ lára àwọn sàábé òjíṣẹ́ náà sàásálà wọ́n ní èèyàn bíi tí náà ni wọ́n bẹ́ẹ̀ ni èèyàn ṣùgbọ́n wọ́n ṣe èèyàn bíi tiwa. ẹni tí ò bá ṣọ́ra níbi ìsọ ọ̀rọ̀ lórí wọn yóò tilé ayé gba sàtífíkẹ́ẹ̀tì náà kó tó lọ èèyàn máa ṣọ́ra lórí wọn wọn bá dáa kọ wọn rọdí ọlọ́run tá a bá dáa kọ òjíṣẹ́ lọ́sà sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam bámbámbámbám kí ni máa mú rọrùn fún yàn òjíṣẹ́ lára sallam ó tọ́ka fún wa ó ní man sarrahu an yuhibba wa rasulahu falyaqra al-Qur'an fil mushaf ẹni tó bá fẹ́ kí ìfẹ́ ọba adẹ́dà àti tòjíṣẹ́ náà sàlám kó rin lẹ̀ lọ́kàn òun kó máa gbé Kùránì kà ẹni tí ọmọ túmọ̀ rẹ̀ tínú rẹ̀ fẹ́ dàrú wàhálà bá ọkàn gbé kà lásán inú rẹ̀ ọmọ dádùn kò dé tí ì rí solution torí kíkà rẹ̀ gan-an lọ́tọ̀ ìdùnnú ni ọba ẹlẹ́dẹ̀ ó mú solution ẹ̀fìsọ yìí pé ìmọ̀ ẹ̀dàyàdé ní gbogbo ìgbà ah problem rẹ ti so beginning solution nínú ilé àwọn ará ilé gbọ́dọ̀ gbìyànjú lórí eléyìí ó kéré tápò ẹ̀ẹ̀kan lógójì ọjọ́ kí wọ́n parí Quran lẹ́ẹ̀kan tí wọ́n bá nígbìyànjú jójú bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan lóṣù kan ọ bẹ́tà tó bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan ní jọ́mọ́ ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan lógún ọjọ́ tó bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan ní jọ́mọ́ ẹ̀ẹ́dógún ọgọ́rọ̀ àwọn sàájú ti ṣe náà sọ̀lá àlọ́sọ́lá ẹ̀ẹ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ ni gbogbo ọ̀sẹ̀ wọ́n parí Kùránì nù lé wọn tí a bá fẹ́ parí rẹ̀ wọ́n wà kó gbogbo lé jọ ìkẹ́ ọba adẹ́dà fẹ́ sọ̀kalẹ̀ ẹnikẹ́ni tó bá ní bùkátà kó a máa tọrọ lọ́dọ̀ rẹ̀. ká yẹ̀ wò ìgbà wo la a máa ṣe ju inú Ramadan ṣé kò yẹ sí yàtọ̀ ìtumọ̀ ń táwọn afáà máa sọnù wípé jẹ́ kí gbogbo ìgbésí ayé rẹ̀ ó jẹ́ Ramadan kó o lè bá a túnú lọ́rùn kó lè bá ṣe idil fitri gbangba jọ gbẹndẹ alikiyama kó lè kó lè kó lè sórí ire jọ gbẹndẹ alikiyama ní tí wọn tún tún túmọ̀ sínú. a gbọ́dọ̀ jẹ́ kí koran kíkà àti mímọ̀ mójútó ọ̀gọ̀rọ̀ lẹ́nu ìfọ̀mọ̀sílẹ̀ kéwú o ti parí wọ́n ti lọ lé kéwú wọ́n ti lọ gbé wọn òun gan kan kí lọ́pàá rẹ̀ náà sọ ó ní kú anfusakum wa alaikum nara khairukum man ta'allama al-Qur'an wa 'allama ẹni tó dáa jù nínú yín lẹ́ni tó kọ́ bí òsè kẹ́ Qur'an tí wọ́n fi ń kọ́yàn ó mójútó bí àwọ̀ rẹ̀ ṣe ń kà báwọn ọmọ rẹ̀ ṣe ń kà ó mójútó gbogbo eléyìí ìwọ gan ó mójútó ní kíkà eléyìí pàtàkì. iṣẹ́ yẹn nìkan ìmá kírun ní masajid kírun ní ilé ọba adẹ́dà ni tọ́jẹ́ yí pé ìmọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ọba adẹ́dà máa fi ń ṣe sábàbí ìmúyànsúnmọ́ oríire. lọ́sọ̀mẹ́sàtì lọ́kìm pàápàá jùlọ ìrun méjèèjì àsùbà àti làásọ̀ ìrun méjì tí ọba adẹ́dà fi ṣe sábàbí kárí ọba adẹ́dà kedere báyìí ní gbangba ajọ́ gbẹ̀ǹdẹ̀ àríkíámù òjíṣẹ́ náà sọ àsìlám ní bá a ṣe máa ń rí oòrùn òṣùpá tó ti kárí tó ti di bẹ́dùn bẹ́ẹ̀ láti rọba adẹ́dà ní gbangba ajọ́ gbẹ̀ǹdẹ̀ àríkíámù rọba adẹ́dà sọ pé wujuhun yawma idhin na'zira ila rabbiha na'zira. ojú ọmọ tàǹjọ́ náà lọ yóò máa tàn mọ́lẹ̀ pẹ̀lú ìdùnnú rí pé kí ni wọ́n rọ́ bí. irun ọba adéda máa fi ń ṣe sábàbí rẹ̀ ẹni tí ó dẹ̀ rí ẹni tọ́ba adéda ti sọ̀rọ̀ rẹ̀ láyọ̀ láyé ń bí ni ìmọ̀ràn ní kókó pàápàá jùlọ nínú masajid òjíṣẹ́ náà sáà sílámù ní ẹ má kọ̀ fáwọn ẹrúbìnrin tọba adẹ́dà fi sábẹ́ yín pé kí wọ́n wá sí mọ́ṣáláṣí wá kírun o ṣùgbọ́n tí wọ́n bá kí ní kọ̀rọ̀ yàrá wọn ó bẹ́tà ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ sallallahu alaihi ó ní à èmi ò kọ̀ fún wọn o torí kọ́ndíṣàn táwùjọ wà lẹ́nu subhanallah kò tí ì gbọ́ èèyàn àti ọ̀rọ̀ ọ̀bákùngbé tó tó báwọn lẹ́nu bàbá rẹ̀ rí ta ni bàbá ọ̀hún abdullahi ibn umar radiyallahu anhu ta lọ́mọ bilal bilal kì í ṣe bilal ti muhazin bilal tó máa tiẹ̀ ó ní òjíṣẹ́ lọ́sàn-án islam ní ká má kọ̀ fún wọn ìwọ kóró gbá lẹ́nu ẹ̀. ló fi jẹ́ pé wọ́n fún wọn ní chance àwọn náà lè wà pẹ̀lú gbogbo àwọn condition yẹn wọ́n gbọ́dọ̀ múra wọ́n gbọ́dọ̀ fi tọ́ àrẹ sára wọ́n gbọ́dọ̀ múra fìtínà wọ́n múra ní múra àpáyẹ ọba adẹ́dà pàápàá jùlọ tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ bá ń lọ nínú masajid wọ́n máa ń rìtẹ́ẹ̀nì àwọn nǹkan kan táwọn ò ní rìtẹ́ẹ̀nì níbi ìmọ̀ ọgọ́rọ̀ awọ ọ̀rọ̀ tó wá ẹnu ta ni wọ́n ti gbà á tó jọ mọ́ ilé òjíṣẹ́ náà aslan tàbí ọ̀rọ̀ tí nítòjíṣẹ́ náà aslan fi lẹ̀ ọ̀nù ìyàwó Aisha ó kéré lọ́jọ́ orí ọpọlọ sharp ó ní àgbékalẹ̀ ọmọ ọrọ sọ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba fi kẹ́ ọgọ́rọ̀ àwọn obìnrin bọrọ wọn ṣe jẹ́ nìyẹn tó bá bímọ obìnrin yọmọ bá ń tàn fún ọ ní chance ibi tí ọba ti ń sọrọ nínú ilé tàbí ti ń ṣe tààlì pé kólúkálukú dá sí tọmọbìnrin bá dá sí tọ́ba ń gbé tiẹ̀ kalẹ̀ ọkọ̀ọ̀kan máa wò wípé ẹ́ sẹ́mi náà mo yìí bá ṣe dá wọn. bẹ́ẹ̀ náà ni tọ́ ọba wá fọba dẹ́dà mọ̀ wọ́n ó rí ajá ẹ̀ tó fi jẹ́ pé n ta kọ́kọ́ nínú ilé kí gbogbo wa darí sọ́dọ̀ ọba adẹ́dà kọ́rọ̀ wa lè bá a dùn kó lè bá a rọ̀ kó lè bá a ní àmójútó dáadáa eléyìí pàtàkì maka Qur'an ẹni tó o lérò nínú àwọn ọmọ ó lè lọ́jọ́ ní ọba adẹ́dà ó ṣe ní rọrùn fún Qur'an kíkà rẹ̀ ó jújù tí ó ṣe ní rọrùn ọmọ ya kan. <laughs> ọmọ ya yẹn mi rí mo ní kí ló dé ó ní ah bí ìgbàdàn yẹn pé èmi lẹ̀ ń bá mo ní kí ó ní ah ọ̀kan ń bẹ nínú àwọn ọmọ òun ó ní ah ọmọ ń fún òun ní wàhálà ó ní ṣùgbọ́n ṣé mo mọ ọlá tí ń jẹ mo ní rárá ó ní tó bá tẹnu bọ Kùránì báyìí ó lọ ọ̀fẹ́ máa kún lẹ́nu lánàá ó ní tẹ́kàn ó burọ́ kan fún mi mo ní rárá mo ń ó ní ó ṣe kéré tó yìí ntókù kọ hakunra nsọrí kojú jésù mẹ́ta lọ ní ẹ tí a máa ti dàálẹ̀ fún bá yóò gbé mi yóò dàálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń tọ opportunity wá fàmálẹ ó ní ẹ ń gbọ́ mo ní à kí ni àdáàbò hamalatul Qur'an kí ni ìṣesí ẹ̀ńtọ́ba hakunran àtẹ̀ńtọ́ka Qur'an kí ni wọ́n fẹ́ kọ́ máa ṣe kọ́ máa wù níwà kọ́ máa wù nírọ̀rí dèmọ́lẹ̀ ó rí wọ́n dà nítorí padà wá sọ́wọ́ pírọ́blẹ́mù gbàtọ́ bá adẹ́dà tó yẹ jọ ọ̀rọ̀ rẹ̀ tán tó ń kàn fara rẹ̀ bá jókòó bá yóò dẹ̀ mọ̀ dá sunkún kí ló dé o ní ah! kùránì ti gba nǹkan lọ́wọ́ òun òun náà ṣe mọ̀ nísìnyí pé òun ṣìnà òun torí tí ó gbogbo ìwà tó o máa ń ṣe gbogbo ní tó ń ṣe òun tó ń máa ń rò nínú ọpọlọ ní tó ń máa ń rò nínú àfi bí bí ìgbà wọn ṣe wáàyù ìbílíìsì fún nígbà yẹn but nísìn masha allah rẹ tó bá rí a ó ti di anakala o kò sí tó lè gbà àfi Quran kájókòó kan kọ̀kọ́ di fọ́ọ̀mà kó jẹ́ engineer kó jẹ́ medical doctor kó jẹ́ kọ̀kọ́ di ọ̀nà oúnjẹ ní gbogbo àwọn wọ̀nyí eléyìí ọ̀nà ọ̀run ni. nta fi jèrè níwájú ọba adẹ́dàjọ́ ọ̀gbẹ́ndẹ́ alikiyama ntọ́ba adẹ́dàá ó fi rọ alẹ́ ayé fún anu tí a fi rọrùn wọ̀ a ṣe a rọ ọmọ lórí eléyìí iṣẹ́ yẹn nìkan ntọ́ máa ń kànú lé ntí ń wò aṣọ magazin wo ni wọ́n ń kà. laptop tí wọn á máa chẹ́kẹ̀ phones tí wọn á máa chẹ́kẹ̀ torí pé kí ni ayé ti lu jára nísìn tá a bá mọ́nítọ̀ àwọn nǹkan wọ̀nyí lórí obìnrin wa ṣe bá mú instance wa àti mú instances wa níjókòó báyìí instance o ìyàwó ń sọ fọ́kọ rẹ̀ pé òun ṣe ṣìnà lẹ́yìn ọmọ márùn ó ṣe ṣìnà ó ní wàhálà òun ṣe kí ló ṣẹlẹ̀ ó ní lórí nẹ́ẹ̀tì làwọn ti pàdé tá a wá ni wàláì kìí ṣèkú lọ́wọ́ orí nẹ́ẹ̀tì ni wọ́n ti pàdé ọkọ dẹ̀ jáde lọ fìtínà dẹ̀ bẹ̀rẹ̀ fìtínà bẹ̀rẹ̀ ó dẹ̀ wá láti ìlú kejì ó dẹ̀ wá sẹ́kù ó dẹ̀ wá sílé enílé ó dẹ̀ ṣe màásíà pẹ̀lú ìyàwó oníyàwó ó lọ ṣùgbọ́n ẹ̀rí ọkàn tá à ń disturb ìyàwó bàbá ìtọ́ bá jáde láàárọ̀ yóò ṣe gbá yóò ṣàwo yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe kínní gbogbo ohun tóun ń ṣe nínú ilé náà pé òun fi ń pa ọ́dà òun bá òun dá sí òun mọ̀ ti jàǹbá àmọ́ náà lóun wá òun gbọ́ àwọn issues kan ní halkọ̀ wípé wọ́n ní ọba adẹ́dà ń bẹ lókè ká máa mọ̀ ń gbogbo gbà pé ọmọ ń tà ń ro ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe ká dẹ̀ ṣe tọ́wọ́bà ká ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sì fa lọ́ba pọkọ kalẹ̀ ni òun ṣe ṣìnà kí ló ṣẹlẹ̀ ọba ṣàlàyé báwọn ṣe pàrí lórí net orí social media kankan oríṣiríṣi bó ti dín bó ṣe wá àwọn alé nígbà tẹ́ ẹ̀ sí nílé tó tó hàrà. Ah! a máa mójútó àdánwò ni ó ń take time ó ń gbàsìkò yóò keep her busy lórí irọ́ busy doing nothing busy doing evils ntọ́pọ̀ ni yóò gbàsìkò tó fi yẹ kó ṣe kẹfà àgbà tó wọn bá ń gbọ́ yí pé àwọn tàbí òjijì náà àwọn máa àni wọ́n tètè máa ń parí rẹ̀ wọ́n sì ní sípa kò sí social media kò sí fóònù gbogbo àwọn àsìkò tá fi ń túwìtì tá fi ń ṣe whatsapp tá fi ń ṣe facebook tá à ń fi ń ṣe duo tá à ń fi ń ṣe gbogbo ẹ̀ oríṣiríṣiríṣi kàkàlùkùlẹ̀tì ẹ̀ tó bá yẹ pé ẹni kíkà alábùkálà bíi tèmi ni thirty minutes tí ó láti pari jùsù àbí bẹ́ẹ̀ kọ́ ni thirty minutes tó láti ka jùsù kan n tá à lò lórí social media nígbà míì ó wọ́n bí five to six hours tàbí kó jù bẹ́ẹ̀ lọ tàbá ní five hours ní jùsù mélòó la ní jùsù mẹ́wàá láàrin jọ́ mẹ́ta àdìbákùrá nìkanlẹ̀. bá a ṣe máa ṣe cost benefit analysis gbèsè ayé wa nù kí la lò fún kí la lò fún sinẹ́síwẹ̀ gbèsè ní gbèsè ní bó o ṣe so tó o bá ṣe sì ní ojú wọn ó ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ bí wọn ò ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ wọn ó ṣe pẹ̀lú ọmọ ẹ̀ bó o ṣe sì ní ẹsẹ̀ bó o bá bí wọn ò ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ wọn ṣe pẹ̀lú ọmọ ẹ̀ ọlọ́run ọba wàbí kan nínú ìṣesí tiẹ̀ náà tí ó sì bà ọ́nú jẹ́ pẹ̀lú rẹ̀ láyé bí kò tó lọ ìtàwọn àfáà ń pè ní tẹ́ńtẹ́ńmìn pẹ̀lú ọ̀rọ̀ wọn ni pé déènù ni gbèsè ni ọ̀sán tọ́ba wa ṣe fisika wọn gangangan wọ́n ṣe tiẹ̀ náà ó fi jẹ́ pé ìdúró déédéé nǹkan rẹ ni tí olúkálùkù gbọ́dọ̀ ṣe kọ́ba adẹ́dàá lè bá a bá a mójútó ọ̀rọ̀ wa. Ah, kí ló bá dà sí odindi anabi mélòó anabi mẹ́ta torí Khidir anabi ọlọ́run ọba ni kí lè rí pé anabi ọlọ́run ọba ni ó ní wàá má fa'altu an amri mi màmá ṣe o wọ́n sọ kalẹ̀ fún mi wọ́n pa láṣẹ ni ọlọ́run ọba àwọn onímọ̀ pa láṣẹ ni wọ́n sọ̀rọ̀ kalẹ̀ fún àwọn anabi ọlọ́run ọba wọ́n lọ ilé tí wọ́n ń ṣiṣẹ́ kárakára torí kélé má bàa wò kèé ṣe torí wípé wọ́n jọ mọ òrukàn kí ló bá dẹ̀ lásán ó ní wọn kánú abúhùmọ̀ sọ̀líhà torí pé bàbá wọn ẹni rẹ ni kèé ṣèyàn kéèyàn kèé ṣe nàbì kèé ṣe pàwọ́. evidences show pé àwọn sisters wọ́n wọ́n wà cautious dà àwọn brothers lọ àwọn brothers àwọn ti take so many things for granted wọn ò ní serious lórí nítorí yẹ kí wọ́n serious lé lórí dáàbà dẹ̀ni tí dáàbà ọba ti tukọ̀ dáadáa kí náà ṣẹlẹ̀ àwọn tí wọ́n ń tù bó ni wọ́n ṣe ní móríwọ́gbó ni Ibn Mas'ud radiyallahu ní dìde lóru tí ń bá yẹn nàwáfíìl báyìí yóò máa wo ọmọ rẹ kékeré tí ò tí ìgbọ́n tó sùn lọ́ọ̀kan nítorí tí ẹni mò ń fi ń ṣẹlẹ̀ yìí ò torí tí mò mi tí mò ń pariwo tí mò ń ké pe ọba adẹ́dà torí tí ni torí kẹ́ ẹ mọ́ gbogbo eléyìí a gbọ́dọ̀ mójútó ọba adẹ́dà ó wà pẹ̀lú wa tọ́ba adẹ́dà bá ti wà pẹ̀lú wa gbogbo ń tá a dáwọ́lé yóò rọrùn ọmọ ò ṣe é tọ́ ilé ò ṣe é tò àyàfi kíni àfi tá a bá ṣe tọ́ba adẹ́dà tá a bá ṣe tọ́ba adẹ́dà ọba adẹ́dà ọba mójútó ngbà tó sọ pé kó anfusakum wa alaykum nara wá ìṣọ́ fún orí ara yín àti àwọn aráalé yín kò nínú iná tẹ́ ẹ bá ti wá ìṣọ́ fún wọn kò lórí látara pé ń ṣe tèmi èmi náà ó ṣe tìín kọba adẹ́dàá mọ́sá ṣe tiwọn ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni kí gbogbo wa mójútó lé kí n láà mójútó lé àwọn àmọ́ á tẹ̀lé á para alé wa sí á mójútó wọn abẹ náà lé wọn lórí ṣé jíjẹ mímu ta ni ń pèsè kí lọ́ba adẹ́dà sọ wa fi samahi rizqukum wa ma tu'adu sánmà lọ́dọ̀ ọba adẹ́dà ni ìpèsè yín ti ń wà àti gbogbo ń tà ṣe nílè rí fún yín látara bẹ́ẹ̀ yóò rọ̀ fún wa kọ́ba adẹ́dà mọ́sá àti gbogbo ẹ̀ ní rọrùn ló fi jẹ́ pé iyán wa di àtúngún ọbẹ̀ wa di àtúnṣe kólúkálukú wa ká mójútó lé wa kí la fi mójútó a mójútó ara wa níbi ìmọ̀ wíwá níbi títẹ̀lé níbi pípé ara lé sí níbi bíbẹ lọ́hùn ọba níbi pípèpè sí ìyàwó ṣe lé ọmọ náà ṣe á bẹ lọ́hùn fún wa àìbẹ̀ẹ́ kọ́mọ́ dasọ́rọ̀ ẹ̀ dá ní ti dáadáa kọ́ba adẹ́dá mọ́tà dasọ́rọ̀ wa ní ti dáadáa. inshallah alikẹ́rí sókítà aláṣọ ni pé kó tó di pé a béèrè àwọn questions lórí family issue kí ọba adẹ́dá subhanahu wa ta'ala kó ṣe lè wa ní agasọ̀wọ́ àlìjánná kọ́mọ́ ṣe ní sábàbí orí burú fún wa láyé bí àti gbangbajọ́ gbẹ̀lú kìámù. سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد ان شاء الله الكريم التي نستريك له عبر تلخيص صفة صلاة النبي صلى الله عليه وسلم علي مواني léraléra báyìí bàtà ti yọ iṣu family affair kún bẹ́ẹ̀ next week inshallah al-karim ó yẹ ká lè lo bíi two or two and a half week láti parí ẹ̀ torí talhis ni kì í ṣe aslu sifatu salat náà torí wọn lọ bá sheikh muhammad nasiruddin al-albani wípé tíra sifatu salat bó ṣe dáa tó ó ti kún jù àwọn ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n ń tẹ̀bá ti ká wá òkodoro ọ̀rọ̀ wọ́n jàǹfààní pípọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n àwa onírìn lórí ìrìn báyìí ẹ̀ẹ́dẹ̀ wágbọ́n dá sí kẹ́ẹ̀kan rọra mú wálẹ̀ kẹ́ẹ̀ṣá nínú àánú ọba adẹ́dà wọ́n jẹ́ pèyìn kódà èyí tí wọ́n ṣàgàn wọ́n ṣe ní ṣókí ṣókí yẹn gan tí wọ́n á fẹ́ kún ju torí pé wọ́n ní níbi táwọn ti ń ṣe ṣókí àwọn tó wá bá wọn kan mí pàdé tó yẹ pé àwọn ò bá pàdé tẹ́lẹ̀ àwọn wá fi kún kò ju bí nǹkan bí kò tó two hundred pages so ǹgbà tá a bá fi mú bíi fifty fifty á parí rẹ̀ kó tó di pé a bọ̀rọ̀ sọ́ọ́rí ọ̀rọ̀ hajj àti kí ọba dáadáa kó ṣe nírọ̀rùn fún wa gbogbo ń tá a bá fẹ́ ṣe kó jẹ́ ká ṣe nítorí tiẹ̀ nìkan kọjá bá ń bi tó lérè kọ́mọ dàlú aláya kọ́mọ jà ṣe àṣedànù náà yaba Khadija. jazakumullahu khairan sọ. náà àwa tí a ní béèrè látọ̀rọ̀ àwọn sisters kí a máa kọ́ ránṣẹ́ bẹ́ẹ̀ náà àwọn bọ́dà sábà níbẹ̀ ìkànnà. ok wọ́n ní wọ́n encourage wa kó jẹ́ ohun tó relate mọ́ family affairs. now one two three four five okay Now, wọ́n ti fi ìbéèrè kan ránṣẹ́ tẹ́lẹ̀ látọ̀rọ̀ àwọn sisters naam ẹ ṣe é kàná wọ́n ní ǹjẹ́ ọkọ lè pàṣẹ fún ìyàwó rẹ̀ wípé kó má ṣe iṣẹ́ kankan rárá tó dẹ̀ ó ṣeé ṣe ọkọ lè jáde láyé kí ni ó ṣẹlẹ̀ sí ìyàwó náà àbí bẹ́ẹ̀ kọ́ ìṣẹ̀lẹ̀ bọ́ lọ́wọ́ ọkọ kí ni ó ṣẹlẹ̀ sí ìyàwó náà wọ́n wá fi kún wípé kí ni ohun tí alukur'an sọ àti hadith anabi sallallahu alayhi wa sallam lórí ìbéèrè àwọn yìí paríparí ẹ̀ wọ́n láwọn ṣàkíyèsí wípé inú ilé tí wọ́n ti ń ṣerú ẹ̀ òṣì ń bá wọn jà. ibi pẹlẹbẹ láti mọ́ọ̀lẹ̀ jù pélé tí wọ́n ti ń ṣerú ẹ̀ òsì ń bá wọn jà kì í sòdodo mo máa tọ́jẹ́ wípé ntíyàwó ń ṣe nìkan tọkọ okay ntí ìyàwó ń ṣe ni pé kó mójútó kọ kó mójútó àwọn ọmọ kó mójútó lé kódẹ̀ tó di pé ó ń ṣe eléyìí business lady ni tí máa ń fòká nígbà tí ọkọ rẹ̀ ní kó tiẹ̀ tẹ̀sí kó mójútó lé ó ní tó ń bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lẹ́yìn àṣùbà òun ṣe lé òun ṣe lé òun ṣe lé ìgbà tó bá ń di ẹ̀yìn àṣírí òun ó rí i pé ètò òun ò tí ì ṣe pọ̀ ju ètò òun ti ṣe lọ òun á rò pé gbogbo ìgbà tó ń jáde yẹn so iṣẹ́ yìí ń pile up de òun ó wá ń béèrè pé ah ọ̀rọ̀ jíjẹ mímu ọkọ ni kọ́ máa ṣàdúrà gbogbo ohun tí àwọn ò bá jẹ ọlọ́run ó pèsè ṣùgbọ́n kó wá kí ni advice ti mo rí sí advice ti mo rí fún náà ni nta fi dáhùn question tí ọmọ ìyá wa béèrè kò sí tó kọ̀ fún obìnrin pé kó níṣẹ́ kò dẹ̀ sí tó kọ̀ fún obìnrin pé kó ṣiṣẹ́ but kò gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tí ó distract rẹ̀ kúrò nínú primary responsibilities rẹ̀ kí ni primary responsibilities yìí kó mójútó kọ kó mójútó ma kó mójútó lé ẹni iṣẹ́ tó bá lè ṣe tẹ́lẹ̀ yìí ò fi ní di tí ò fi ní dàrú bọ́ ló fi jẹ́ pé àwọn ẹ̀yà wa bí wọ́n bá ṣe dé lọ́rìn wọ́n á tíṣe ọmọ ńlé tí wọ́n bá ṣe tàbí kí wọ́n ṣe tíṣà tàbí kí wọ́n ṣe ah, kí wọ́n ṣògì kí wọ́n ṣẹ̀kọ́ gbogbo àwọn nǹkan tó jọmọ́ tinú léhùn pẹ̀lú mọ́dẹ̀ṣe bí wọ́n ṣe ń ṣéhùn náà a rí nínú ọ̀pọ̀ wọn tó jẹ́ pé professors kìí ṣẹyọ kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta làwọn ọmọ tí ó ti àwọn ara wọn jáde kí ni túmọ̀ eléyìí ọba adẹ́dàá fa àlùbáríkà sí obìnrin ilé ṣiṣẹ́ but kọ́ má jẹ́ iṣẹ́ tí ó gba primary responsibility rẹ̀ lọ́wọ́ rẹ̀. Fine. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum asalaam tala. ní ilẹ̀ yorùbá. na. tí ọkùnrin bá kọ́kọ́ fẹ́ ìyàwó àkọ́kọ́. na. tó wá fẹ́ ìkejì àwọn yorùbá máa ń sọ yìí pé ìyàwó àkọ́kọ́ yẹn ó lẹ́tọ̀ọ́ láti máa darí ìyàwó tó ń fẹ́ lé yẹn. darí rẹ̀ bí báwo. bí kan sọ pé ìyáálé lélẹ̀. ìyàwó lélẹ̀. ìyáálé ni lóòótọ́. ó dẹ̀ túmọ̀ sí pé ìyáálé yẹn á máa lo ìyàwó bó bá ṣe wù. lò ó. bẹ́ẹ̀ ni bí kí wọ́n fẹ́ lọ ra nǹkan sìn kó jẹ́ pé a sọ pé ìyàwó wọ ni kó lọ rà wá wọ́n fẹ́ ṣe gbá ìyàwó ni kó lọ rà wọ́n fẹ́ ṣàwọ̀ ìyàwó ni kó lọ rà débi pé wọ́n máa ń fi ìyàwó ìkúndò kíyàwó ju ìyáálé lọ ìyàwó ló gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ kó máa máa rán ìyàwó ẹ̀ káàkiri so àwọn Yorùbá wọn máa ń sọ wípé ìyáálé ní ẹ̀tọ́ lórí ìyàwó mi mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ń yé. ó yé bọ̀dí Yorùbá nìyẹn kì í ṣe Islam. bẹ́ẹ̀ ni so nínú Islam kí ni ìwọ̀ tó yẹ kí ìyáálé mọ̀ kí ni ìwọ̀ tó yẹ kí ìyàwó mọ̀. torí kó ṣáájú rẹ̀ délé kọ́tọ̀sọ́nà ní n tó ti mọ̀ ìtọ́sọ́nà tí ò fi ní ṣìṣe tí ó fi gbádùn bẹ̀ yẹn bó náà ṣe ń gbádùn bẹ̀. ìtọ́sọ́nà tí kò fi ní ṣìṣe nínú ilé ń bẹ̀ tí ò dẹ̀ fi ní ṣìṣe fọkọ wáwo lágbájá kò láìkì nǹkan báyìí. nǹkan báyìí nǹkan báyìí ni máa jẹ nǹkan báyìí ni máa ṣe torí ní tó ti ṣáájú ṣe ni àwọn èèyàn rẹ báyìí ni wọ́n ṣe máa ń ṣe sí o wọ́n èyí tolerate wọ́n dẹ̀ ní ipa tí wọ́n ń kó nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí báyìí báyìí báyìí kó kí kí jọ fọwọ́sowọ́pọ̀. tí wọn bá jẹ pé ń kọ́. wọn ó fi tí wọn ó fi jẹ́ kí ọkọ kó rọrùn fọkọ torí tó bá rọrùn fọkọ ni ó rọrùn fáwọn náà tí ó bá rọrùn fọkọ kò lè rọrùn fáwọn náà torí ò lórí torí bá ti ní iṣu ara yòókù náà ò ní wàhálà. ẹ má bínú sá ẹ mo kàn fẹ́ kẹ́ bá mi ṣe dáwà fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ń wora wọn níwò wípé èmi ni àkọ́kọ́ fẹ́. àkọ́kọ́ fẹ́ ni lóòótọ́ náà. lóòótọ́ kò kúrò ń bẹ̀. náà ṣẹ́mọ̀ ní ẹni tó bá gbẹ́sìn yìí ó yẹ kí ìròrí ẹ̀ yàtọ̀ sẹ́ni tó gbọ́ bẹ́ẹ̀ ni. ìwọ wo ló yẹ kó ṣe fọ́mọ kékeré rahma kó ṣàánú rẹ̀ tíyẹn bá jọ ọmọdé ìwọ wo ló yẹ kó fàgbà respect. Hmm? sọ bó ṣe nínú. jazakunla. tí yẹn bá ti mú yìí kúrò láàrin ìbálòpọ̀ wa yóò dá wà lálẹ́ olùṣiṣẹ́ náà sọ́lá sọ pé lẹ́sẹ̀ mi nà má lẹ́mi yìí jìnnà kàdírà nà kò sí lára wa ẹni tí yóò bọ̀wọ̀ tí yóò bàbàrà àwọn àgbàlagbà wa a lè disagree pẹ̀lú àgbàlagbà gbòdì pẹ̀lú ọwọ́ àwọn sáré disagree pẹ̀lú ara wọn gbòdì pẹ̀lú ọwọ́ wọn mọ̀ pò ara wọn sínú àwọn gbòdì pẹ̀lú ọwọ́ ni wọ̀nyí alhamsọ̀gìránà tí ó ṣàánú àwọn ọ̀dọ́ wa ó kéré lóòótọ́ ṣùgbọ́n torí ó kéré òun tọmọ pé àmì ó túmọ̀ sí wípé n tó fún ó pọ̀ ju ní tí wàá expect lọ́dọ̀ rẹ̀ lọ ó túmọ̀ sínú ẹni tó bá kéré sí ọ sọ̀rọ̀ wọ́nra tó lè sọ̀rọ̀ wọ́nra ó fojú àánú wò ó gbà yẹn mọ́ra ó lè kán ọ̀rọ̀ pé. ntọ́ ọsọ yẹn o gọ̀ o ni àgbàlagbà lè sọ bẹ́ẹ̀ sọmọdé yóò dẹ̀ jẹ́ oyé bóun ṣe ponú lóòótọ́ ṣùgbọ́n kan á túmọ̀ sí pé yóò wá ni ó ṣe tún rẹ̀ ṣe ìwà àgọ́ rẹ̀ ṣe ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ tún sọ kémi náà bá ní gẹ́gẹ́ bí àgbàlagbà kémi náà lò fún ọ bí mo ṣe jẹ́ sọmọ yìí pé kò ní rọgbọ ọkọ̀ọ̀kọ̀ jẹ́yìn ó yé ná. ní yá Rasulullah tákìlá <laughs> sọ fún òjíṣẹ́ lára sọ́nà máa pé ìyá òjíṣẹ́ lára páyà ọlọ́run òjíṣẹ́ lára ní tí mi páyà ọlọ́run ọba ta ni ó tún wá páyà ọlọ́run ọba. ó mọ̀rò ní ẹ̀jẹ̀ abẹ lórí òjíṣẹ́ náà sọ́là ní ara àníbẹ̀ lórí. ntọ́n ṣe mí ni wípé àwọn arú rẹ̀ ń bọ̀ lẹ́yìn wọn ò ní ná ní olórí wọ́n máa yapa sí ntólórí ń ṣe wọ́n máa dàwùjọ wọ́n dẹ̀ máa rò pé dáadáa làwọn ń ṣe ṣé kò tí máa ṣẹlẹ̀ nìyí. so ìmọ̀ ó ní wọ̀yá àrífẹ́lẹ́ alímìnà hakọ̀ tẹ́lẹ̀ mọ ìwọ àwọn afọ wa kí ni níta àbámọ̀ ká bí léèrè èyàn dàgbà tí ń téyàn mọ̀ tó láti bí dókítà ni ó lè jọ ọmọ kóńgóló ọlọ medical school ọmọ ṣebí wọn ni nǹkan ṣe ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ ni ọ́ sẹ́yìn ní iṣu. kéèsè yunifásitì nìkan lọ́lọ́ <laughs> ìwọ lọ lẹ́jọ́ ọmọ àárò ọmọ sọ gbogbo ẹ̀ o ò lè rí sọ àfàtàgbẹjọ́rò bá rojọ́ fún ọ ọba bẹ rojọ́ àwọn ni wọ́n bọ̀ gbẹjọ́rò wọ́n ṣe ìwádìí àìsọ báyìí àìṣe báyìí àìṣe báyìí àìṣe báyìí àbí tó bá ṣe kíní àbí tó bá gba lọ́yà ọ̀hún bàbá rìsítà tí ó ṣàlàyé fún ọ ẹ̀hìn àìtọ̀rọ̀ báyìí o mú èsè báyìí mú èsè báyìí o kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa yanu sọ tẹbi wọn lọ lọrọ ẹ so kò dé kan kọ̀ọ̀kan jọ rí ìmọ̀ ní ìmọ̀ ní tó ní tó yẹ pé òun ò ní ìmọ̀ sókè láwọn fẹ́ ṣe sí kì í sọjọ́ orí á fún elémọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ bá a ṣe fún ọmọdé lẹ́tọ́ rẹ̀ ẹ̀tọ́ ọmọdé ni pé ká ṣàánú rẹ̀ kọ̀dá kan mọ̀ tàgbà oníká fún un ní ọ̀wọ́ rẹ̀ ló fi tó simple ọ̀ni onídẹ̀ntọ́ àwùjọ onílẹ̀sẹ̀mínà mọ̀lẹ́mi yejì lẹ́kẹ̀dì rẹ̀ náà wọ́n hàmùsọ̀ gì rẹ̀ náà wọ́n àrífilẹ̀ àlímì náà hakọ̀ expression mẹ́ta náà ni ó dẹ̀ tó àwùjọ so gbogbo nǹkan wọ̀nyẹn láàmú aṣọ kọba ẹ̀rẹ́ dàá mọ́sá fún aṣọ. na asalaamu aleykum wa rahmatulah. wa alaykum salaam tula imam. Um, kulu na that's uh, separation in marriage at the instance of wife. dissolution. now hmm. no n tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé would there be waiting period where the separation is at the instance of the wife. now would there be waiting period. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé ẹni tí ó béèrè pé fọkọ yìí pé tú mi lẹ̀ condition méjì ló wà ó lè jẹ́ pé kọ̀pẹ́ tọkọ súnmọ́ tó bá pé kọ̀pẹ́ tọkọ súnmọ́ tó jẹ́ pé à ń dẹ̀ ń wò pé nǹkan lè lé sí lára ìyẹn bóyá oyún ti dúró sí lára la ló fi ní waiting period idak oṣù kan but kì í ṣe ilé ọkọ ni ó ti ṣe ilé wọn ni ó ti ṣe torí òun ló béèrè fún so kò ní náfàkà ṣùgbọ́n tá a bá wá àsátì wípé olóyún à responsibility ọkọ ni tí ó fi tí ó fi bímọ ṣùgbọ́n tó wáyé pé kò lóyún ọkọ ò súnmọ́ bóyá ọkọ ti súnmọ́ ní ìsinsìnyí some few few months ó dẹ̀ ti ṣe nǹkan oṣù lẹ́yìn rẹ̀ ó wá tú mi lẹ̀ ọkọ ni mo tú ẹ lẹ̀ kò sí nǹkan kan láàrin wọn mọ́ kò sí nǹkan kan láàrin wọn. three. يا شيخنا لبيك قالوا ما قوا سنين سنة أنا أتينا na ohun to relate more question wọn. mọ́kúlóhùn. ẹ̀wọ̀ tọ́lák. na tọ́lák. Um, wọ́n ní ọkùnrin tó bá tọ́lák obìnrin. na wọ́n ní ọkùnrin tó bá tọ́lák obìnrin. wọ́n ní kò gbọ́dọ̀ ṣe sí inú inú haid. na na wọ́n ní obìnrin yẹn gbọ́dọ̀ wà ní inú mọ́ra. bẹ́ẹ̀. condition kan wá tún wà tí àwọn agbọ́tán fi kún wípé kò dẹ̀ tí ì ní súnmọ́ nínú mọ́ra yẹn náà tí ó fi ṣe tọ́láàkì yẹn. kò gbọ́dọ̀. kò tí ì ní súnmọ́ ní inú ìmọ̀ra yẹn náà tí ó fi ṣe tọ́láàkì yẹn ṣé condition yẹn ṣó bẹ́ẹ̀ náà nìyí. torí kọ́ má bàa prolong waiting period rẹ̀ pẹ̀lú oyún eh, but condition yẹn ò fi bẹ́ẹ̀ fẹ̀fẹ̀ nílẹ̀ lọ títí. dàbá jẹ kawulẹ̀ yìí dẹ̀lẹ̀ ọ̀la máa máa chẹ́kẹ̀. Eh. salamu alaykum. aleykum salaam. n fẹ́ béèrè ìbéèrè pé ṣé ẹni tó jẹ zoo ṣó lè lead fún ọtún fẹ́ kí a ṣù ṣó lè ó lè lead ó lè ṣe imam fún ọtún fẹ́ kí a ṣù. kò sí dánwó rọ́ǹgì mẹ́. ok ó lè lead. ó lè lead bẹ́ẹ̀. ok ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè mi ni pé àwọn jọmọ àwọn ọmọ ìyá wa nínú Islam Jama'atu Tabligh wọ́n máa ń ṣe ìpèpè wípé jihad ti sabilillah. wọ́n máa lọ jáde. wọ́n máa lọ jáde ẹ̀hẹ́n ní ṣókí. ìjáde mo wá fẹ́ bèrè wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ téèyàn bá ti wá lọ jáde wọ́n máa kọ bó ti máa ṣe dá wà wípé ìjọ́nà tó kàwá sójú ọ̀nà tó lọ́hùn ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún yàn tó fẹ́ ṣe jihad àbí tó ń ṣe jihad láti dìde síwájú èèyàn láti pè láláì jẹ́ wípé ó ní ìmọ̀ àlùkùránì tó péye. Hmm? mo fẹ́ bí ìbéèrè. tí à ń pè ní pèpè ìjáde ìjáde lórí ìmọ̀ ni ìmáàmù ọ̀jẹ̀lẹ́rìí. torí <laughs> òun mọ nọ́mbà tá a jọ jókòó a dẹ̀ pàkíyèsí a lọ bá àwọn ọmọ ẹ̀yà wa ìgbìyànjú tẹ̀ ń ṣe yìí lágbára a ṣàdúrà fún ṣé o ṣèrántí torí pé àwọn náà láìkì kí wọn máa mú mìsáàlù wa àkàrò àkàrò làwa náà fi gbàkíyèsí wọn sí pé ebi ń pa àwọn èèyàn àwọn agunyan iyán yẹn ó ó jẹun iyán gidi ni wọ́n wọ́n rí gún ẹni tó wá ṣe bẹ̀ kò ṣe dáa kò dùn àwọn èèyàn wá ń sá fún iyán wọn ò rún jẹjẹ kí ni ó padà ṣẹlẹ̀. wọ́n ní yóò kú fine àwa béèrè ta ló pààyàn wọ́n lẹ́nu tó bẹ̀ kò ṣe dáa àbí bẹ́ẹ̀ kọ́ torí iyán ò ṣe é jẹ láì lọ́bẹ̀ ọbẹ̀ ni ò dẹ̀ ṣe é súnmọ́ kí ni wọ́n padà ṣẹlẹ̀ iyán jẹ ebi pa àwọn èèyàn kú òun fine oúnjẹ islam tó jẹ́ pé téèyàn ò bá tí islam ò bá rí jẹ islam ó kú láwùjọ ò ní dáwà but ọbẹ̀ rẹ̀ tó jẹ́ pé yẹn fi jẹ ò ní ilim qala Allah rasul kọlọ sahaba bẹ́ẹ̀ ṣe rí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n mú tabligh wa India Pakistan ni wọn ti wá. ìmáàmù Abu Hanifa ni wọ́n láwọn ń tẹ̀lé òun ló ìmáàmù akbar ni wọ́n máa ń pè kí nìdí toró ṣe tíra lórí fíkì ilẹ̀ akbar fíkì wo nìyẹn akida àní ẹjẹ́ a máa ka àlẹ́ akida tó tàwíyà fíkì wa kọ́ dá lórí ẹ̀rí kí ni a ní ká máa kà bulugu maram a ní akhlaq ìṣesí tá a mọ bá a ṣe bára wa lò a ní ó necessary tíra kan tá kà tí ó tọ́ wa sọ́nà ká lo adabul mufrad ká dẹ̀ mọ́ lórí Riyadus Salihin sọ́yìn wọlọ́lá a ní ẹ má wọrí àwọn fàsìkò wa lẹ̀ láti wá máa kọ́ wa lélẹ̀ á pa àwọn afáàmì wa ẹni tó bá fẹ́ lọ jáde ogójì ọjọ́ kọ́kọ́kọ́ foṣù kan kéwú ná kó wá lọ fijọ́ mẹ́wàá ṣe dáwà lórí n tó kọ́ nímọ̀ tó bá wá dé kó wá ṣe rìvíù kó tó di pé yọ kọlifáì bọ́yá fóṣù mẹ́rin ẹni tí ó lọ oṣù mẹ́rin yẹn oṣù mẹ́ta àkọ́kọ́ kọ́kọ́kọ́ fi kéwú ń bí dáadáa jiná ọ̀dọ́ yín bí náà ni ó wà kó wá lọ fi oṣù kan tó kù kó ṣe kí ni kó lọ fi ṣe dáwà tọ́ra sọ fún wọn yìí pé dáwà téèyàn bá ṣe fún odindi ogún ọdún tí ó produce scholar kìí ṣe dáwà islam torí àwọn sàbẹ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá mú wọn láti from nowhere ìgbà tó dẹ̀ máa fi ṣe tán kọ́ ó produce àwọn àáfàá adàtún sọ fún wa areas míì nílùú wọ́n for example sheikh usman ibn fodio ó ṣe jihad nbí wọ́n ní bẹ́ẹ̀ ni àní wọ́n kọ́kọ́ mójútó ìmọ̀nà there is any area of knowledge tí àbúrò rẹ̀ ò ti ṣe tíra abdullahi fodio ó ṣe tafsir ó ṣe book of governance tó o bá ka book of governance rẹ̀ báyìí ó rò pé n tó ń ṣẹlẹ̀ ní ìsìn ní ìsìn ló ń sọ̀rọ̀ lé lórí díà olùkà fi mà lẹ́hùn wà àléhìn mínàlá àká olóòsọ nínú rẹ̀ yìí pé ẹni tó bá kówó ìjọba jẹ tó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba kì í ṣẹ̀tọ́ ìjọba ni ká gba gbogbo ohun tó ní rárá ayọ̀ ń tó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ tá a máa ń fún ní nǹkan oṣù tá a mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì fún ààyò fún ètò kù àwọn adasápò ìjọba kam ó ní láàdọ́rọ̀rọ̀ wọlé àjẹrà àní ṣàbòsí sí kó nàá mọ́ ṣàbòsí sí wa ó lè má wọn ẹ̀rí wá ó ní ìmọ̀ débi gbọ́ ń sọ yí pé ní gbogbo Sudan ẹni tìrà tí ń bá ń bẹ́ ń bẹ̀ kí wọ́n lọ kó sódò òun ó tún mi kọ́ Abdullahi Gwandu bẹ́ẹ̀ ni alim so n ta sọ fún wọn nù bọ́yọ̀ ọ̀rọ̀ tí tí fi dá wa lóhùn wọn ní kò tí ì yé wa ni ká máa bọ̀ ìgbà tá à ń bá ń wá tá à ń bá ń wá yóò yé wa mo wá dáhùn wípé a pè TMC sọ̀rọ̀ TMC ní ká máa wá máa wá a pè tẹ̀blík sọ̀rọ̀ ní ká máa wá ká máa wá a àwọn eléyìí sọ̀rọ̀ wọ́n ní ọ̀nà mélòó la wà wa sí ibi tá a ti pín gàrí nù torí pé kí ni bíi sect ni ẹlẹ́gbẹ́ ni wọn ò lè change constitution wọn kò sí bó ṣe lè pé TMC sákìyèsí tó wọn ò lè change constitution wọn kò sí bó lè pé wọn sẹ́gbẹ́ tó bíi tìjà ní àsákìyèsí tó wọn ò lè change position wọn wọn sọ pé ọ̀rọ̀ tí yí ọ ni tọrọ bá yí ọ gbogbo tí wọn náà sọ yìí ò ní sọ ní tí wọn máa sọ nù so problem ẹlẹ́gbẹ́ nù èyàn ò ní dákẹ́ ni èyàn pa pàkíyèsí wọn sí i torí pé kí ni táàrí èyàn bá dé gbò sóse kọ́ọ̀tù dànù òsè kọ́ọ̀tù dànù àmọ̀ pa àní dákẹ́ àmọ̀ pàkíyèsí wọn sí i ṣùgbọ́n àkànṣọ léyìí ni ká fi mọ̀ yìí pé kèé ṣe pé àgbìyànjú lórí wọn kèé dẹ̀ ṣe pé àgbìyànjú lórí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ yòókù náà but ntí wọ́n dúró lórí constitution wọn yẹn kò ní jẹ́ kí wọ́n change kọ́lọ́wọ́n bá wáyà. جمود على الباطل نعم نعم نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ìbéèrè méjì mo ní sheik alákọ̀ọ́kọ́ ni pé tẹ́ẹ̀bẹ̀ sọ fún wa pé tẹ́ẹ̀ bá ń wo obìnrin láwùjọ pé èlò ẹ̀ ti ń sèṣìn látara ẹ̀. ní ìdí ẹ̀gbọ́n ogun tó ń sọ. pé tẹ́ẹ̀ bá ń wo obìnrin. tẹ́ẹ̀ bá ń wo obìnrin tẹ́ẹ̀ bá ń wo obìnrin. bẹ́ẹ̀ni. ìgbéyàwó ti ń sèṣìn náà bàbá bèè pé ẹni tó kó fẹ́ márì mi ń kọ́ fẹ́ pé kó fẹ́ márì ẹ̀ fẹ́ jẹ́ pé. kọ́ ìdà kan wà. má múni a sadali zari'a obi hat li mas'alati rajiha ntaako torí wípé láti fi dí bàjẹ́ tí a bá ní bùkátà sí àti ṣàtúnṣe a ṣe lẹ́tọ̀ ìdí tí wọ́n fi ní ká má máa wo obìnrin tí a lẹ́tọ̀ sí òun ni wípé kó má bàa gbin ìgbìnkúgbìn sí a lọ́kàn kó má bàa lè tí a lè ṣe aburú sọ ti yé báyìí nìsín ṣùgbọ́n ọwọ́ afẹ́fẹ́ àwò tọ́ ọ̀ bá rí ń tọ́ ọ fẹ́fẹ́ ẹ́ yóò di wàhálà tó bá délé tán pé ìmọ̀ pé bí ó ṣe rí ni torí èèyàn ṣèrí àwa mú kó pípé rárá ó lè wò ó tó bá jẹ́ yí pé o fẹ́ fẹ́yàwó ni ọ dẹ̀dẹ̀ islam gbà pé kọ́ ọ dẹ̀dẹ̀ làwọn sàbí òjíṣẹ́ náà sàṣálà lè máa fi gọ sínú gidà bínú láti wo obìnrin tí wọ́n bá fẹ́ fẹ́ bó ṣe rí ọ̀gá ni ó kúrú ni orí gbúmugùmù ni orí bákan ni wọ́n ní gbogbo ráìtì yẹn bẹ́ẹ̀ náà lọkùnrin náà obìnrin náà wọ́n wọ pé yẹs ẹni tó ga lòun fẹ́ ẹni tó rí báyìí lòun fẹ́ ẹni tó kó wo ẹni tó kọnu sí kó wò dáadáa kó tó di wípé yọ sọ yìí pé òun gbà kọ́mọ̀dì pé ńgbà wọn bá délé náà pé mi mọ̀ pé bóyá ó ṣe rí nì tó ti yé báyìí nísìnyí Islam faramọ́ yẹn. ẹlẹ́kìdì ni sheik ni pé eléyìí máa gẹ́gẹ́ bí abí ìmọ̀ràn tí mo fẹ́ kẹ́ gba àwa tá a jẹ́ òbí ní ibà ni pé. ẹ̀yin òbí àbẹ̀yìn àpọ́n. a ṣé báwo ló ń bọ̀. ó bàtẹ̀ níyàwó náà tó jòzì àbí. báwo báwo báwo. ẹ̀yin àpọ́n. òbí òbí òbí. òbí òbí àwọn àwọn òbí àwọn òbí. àwọn òbí. náà náà lọ́tọ̀ bẹ́ẹ̀ o tí ì délẹ̀ mú ọba délẹ̀ mú yẹn o béèrè. mo bọ̀wọ̀ bọ̀ ṣe mo bọ̀wọ̀ bọ̀ mo bọ̀wọ̀ bọ̀. <laughs> ó gbọ́dọ̀ rí pé gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń gbọ́ ni pé anábìsọ ara fúnra mi ká mọ̀ pé èyí tó dáa náà ni pé kéèyàn fẹ́ ẹni tó lẹ́sìn. bẹ́ẹ̀ni. mo gbọ́dọ̀ rí pé ọ̀rẹ́ ń sìn ó fẹ́ fẹ́ di other way round lọ́dọ̀ àwọn ẹlòmíì. látara pé tọ́ba rẹ tó lẹ́sìn yẹn wọ́n máa rò kó kí o kí ló wà lápò ẹ̀ lọ́wọ́ pé ẹlòmíì gan ó máa school. no no no kò sí. sẹ́sìn wa ní tí ẹni tó bá wá fẹ́ ọmọ ènìyàn kò lè bọ́ kò níbi tí ó fi sí kò sí nǹkan kan kí a sọ pé ó ti lẹ́sìn ó ti lẹ́sìn náà ẹja fún un lọ́mọ ṣé ẹ̀sìn lè yùn ó tú sẹ́sìn nìyẹn. ló ti ládùn. Nah, inshallah. understand showed ó ti wá reasonable accommodation ah brother, wa níjọ́ tí wọ́n fún lọ́mọ ọfẹ́ súnmọ́yàwó rẹ̀ ó lọ wá ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n fóun nínú yàrá tóun ó lò ní masjid lòun náà ń sùn sí ṣé tí ẹnìkan bá wá tọrọ ọmọ rẹ̀ tó wà nínú hálù báwọn fọ̀rọ̀ rora rẹ̀ wò So lọ́mọ. lomo ìyẹn kọ́ ni mo sọ sheik ibẹ̀ yẹn kọ́ mo ń lọ ibẹ̀ yẹn kọ́ mo ń lọ sẹ́ẹ̀ ibẹ̀ yẹn kọ́ mo ń lọ ibùdó àgbẹ̀ yẹn kọ́ mo ń lọ. ilé ẹ lọ́kọ́kọ́ lọ àwọn báyìí ni ẹ dẹ̀ pọ́ńtà sóti yé báyìí nìsín àwọn báyìí ni ẹ pọ́ńtà tí àwọn kàkẹ́sìn ni wípé ṣòkòtò òun kúkú ti ń fò sókè ìgbà mélòó lèèyàn fi sun sókè irun dẹ̀ ní tó ti gùn dáadáa irun gbọ̀n ní ìgbà mélòó lèèyàn fi lèyìn fi dá sí láàrin oṣù mẹ́fà nísìnyí ó bá tiẹ̀ di apply àwọn kankan sí yóò jáde lójijì sóti yé báyìí nìsín ok kì í wá tún ṣèyún nìkan tí wọ́n mọ̀ pé ààbọ̀ ọ̀mọ̀ ẹ̀wọ̀n ni yẹ kó halẹ̀ mọ́ ó ti wọ́wọ́ mọ́ àwọn tó yẹ kó wọ́wọ́ mọ́ òun gan ni ọ̀kàkùn yóò àmúgbèsè ayé ọmọ ọlọ́mọ yóò mú nira wá kò tún wá gbọ́ kò í gbọ́ kì í gbà ara ẹ̀sìn náà ló dẹ̀ ká kún pé tọ́ba ti ṣe kínní ìsìn owó okùnkùn ìsìn nínú Islam owó owó owó tálákù rẹ̀ owó dẹ̀ tún lọ mú mi ọdẹ pọ̀ ń taba wọn ló fi jẹ́ yí pé bó ṣe wà lábàtà lọ́wọ́ ń gbàǹjà àwọn òbí kan wà lóòótọ́ wọ́n wà kàńtàkárọ̀s no doubt but àwọn switchers míì pọ̀ náà tó jẹ́ yí pé wọ́n ń ṣàrẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá sọ pé ok alọ wọn lọ bẹ asinẹ nìkan lọ lọ tọrọ ọmọ òbí ọmọ yẹn smart òbí ọmọbìnrin ó smart ó ní sheikh najimudin mo ní akramakala ó ní ṣé wọ́n lè fọmọ fún ẹni. ṣé kí n ni. ẹ mà mí ma bẹ́ẹ̀ mo ní mi lè fún lọ́mọ mi lè fún lọ́mọ ok mo ní but reason tẹ́mi ò fi lè fún lọ́mọ ó lè má jẹ́ the same thing pẹ̀lú reason tí bàbá yẹn dẹ̀ ka reason ọwọ́ olúkálukú bọ́ wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ṣé ní tí bàbá yẹn sọ sódodo ni lódodo ni ok ó ní ẹ òun ó change. mo ní ah èmi ọ̀dà sí níbẹ̀ o lọ change náà change na tọ́mọ bá yà available ká continue àbí la ṣe forward that is it o pé kọ̀ọ̀kan kùnà àwọn sórí ó ṣe gbogbo gbogbo oríṣiríṣi ni but ah pé ṣe èyí kí ni òjíṣẹ́ lára àṣọ làǹtọ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ mùnàfíkì jù nínú umma mi àwọn tí wọ́n há Quran sórí ni ó lè kàdá ó lè kẹsẹ̀ gbogbo ẹ̀ but gẹ̀ẹ́sẹ̀ tí mú lò wèrè pàù ni àmọ́yé so instances máa wà ló fi jẹ́ pé ó gbà ó gbà adẹ̀rẹ́ ń tó yẹ pé kìí pé ó nímọ̀ lọ títí kése pé ó nígbìyànjú lọ títí but ọwọ́ ètí ń béèrè lọ́wọ́ àwọn àfà ó mú un lò ó dẹ̀ ń lapa ó dẹ̀ ń ṣe dáadáa sí gbogbo àwọn òbí kéré pé ó ní lọ́wọ́ lọ títí ṣùgbọ́n ó jẹ́ yẹn dáadáa tó pàápàá jùlọ àwọn ó tún wá nílé tó jẹ́ pé ilé dáadáa nílé wọn yìí kése pé towó but wọ́n lọ́mọlúwàbí lára so bàbá yẹn sọ pé sheik mọ̀nà ẹni èyí fẹ́ fọmọ mi fún ni sọ fọmọ yìí pé ní tèmi fẹ́ fi fún ni o kó gbà pẹ̀lú mi o àjẹ́bẹ̀ bá tiẹ̀ lè rò lọ́hùn mo ní ọ̀kọ̀ọ̀kọ̀ da gbèsè ayé rẹ̀ ń bí náà o mo ní wáàsí láti lórí rẹ̀. so this is the issue ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àrí brother serious brother bàbá ọmọ ní mo gbọ́ ọmọ mi náà ó ní skáàfù mo ní ó lòó dẹni tí ń borí bo gbogbo ẹ̀ mi ì bá fa wàhálà ó ṣe ní tí mo fẹ́ kó ṣe ọ̀sà ah, ti ka mẹ́tìrì tí mo fẹ́ kó kà ṣùgbọ́n ẹni tó mú wáyé mi mi mọ́ rí mi gbá tiẹ̀ mi ìrẹ́ni tó lè ṣe ṣáìsì wíwá tó ní kí ṣe tó ní kó bá ń dá sí i ó kàn fẹ́ lù ẹni ẹni tẹ́mi mọ̀ ní mo mọ̀ bí ẹ̀ mọ́ mọ́ gbogbo ọ̀ràn wọn ẹni tí mo fẹ́ fọmọ fún ni sọ fọmọ mi ọmọ mi nìkan kọ́ ọmọ àwọn náà ni kì í lọ ẹni tí mo fẹ́ nìyẹn o tí ò bá gbà ètò ọmọ pé èmi ò ṣe àna eh, àna kàlà àbírú tí máa dà sírọ̀bù fún o kò ní rọ gbogbo wa lọ́rùn o. in the end ló padà sí ẹni tó fẹ́ yẹn ló fi fún but kò regret kò regret ẹni tí ọmọdé fẹ́ẹ́fẹ́ táwọn wò pé brọ́dà táwọn wò pé kínníkínní subhanallah. so irú nǹkan báyẹn pọ̀ a ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọlọ́run bá ó ní kó níṣẹ́ lọ́wọ́ kó dẹ̀ máa ṣe dáadáa but eh, kádàrá ọba adédàdé ó lásìdẹ̀ǹtì accident yẹn ó ṣe bí ẹ ń pọ̀ ó ní bùkátà tó pọ̀ ìmójútó ìmójútó ẹbí ìmójútó àwọn ọmọ ìyàwó àti gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan tí ń bẹ ńlẹ̀ tó nídìí nísìn kò less than one million naira ṣùgbọ́n àgbẹ̀ tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ náà yóò dò náà ni ẹ jẹ́ ká káwòrò tiẹ̀ mọ́ tiwa gbogbo ń tá a bá ní láti fi ṣe ìrànwọ́ lọ́wọ́ fún kọ́nà wa but kò mọ̀ pé a gbọ́ situation èèyàn bẹ́ẹ̀ ni tí ó fi kú kò ní pariwo síta <laughs> eh, so but kò rán wa ṣùgbọ́n. Uh, kìí sùn kò dìbò bá ràn wá ọlọ́run ràn wá so ká gbàgbé rẹ̀ mo rò pé àbú ṣe àbú yusuf tí ò níyàwó ni àbí àbú mariam tí àbí bàbá ntí wa bá ní àkáǹtì àbú aisha náà main account tí wọ́n ń lò lè jẹ́ àbú aisha tàbí àbú khadija lọ́wọ́ wọn bá ní a fi ṣọwọ́ sí wọn kí ọba adẹ́dà kọ́ bá gbé bùkátà ọ. interlude nìyẹn náà. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. ìbéèrè mi ni pé nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ dárúkọ arákùnrin kan tí kò mara dáadáa nígbà tí ó kírun sọlẹ tí wọn ní kánà ní ọgọ́rùn bilala ṣùgbọ́n Ọlọ́run bá padà sọ́dọ̀ ẹ ọkàn èmi wá fẹ́ béèrè pé ẹni tí ó ń ṣiṣẹ́ bóyá bíi bricklayer àbí bíi àwọn iṣẹ́ tí ó máa ń mú ìdọ̀tí dání. tí àsìkò rún ìdọ̀tí ni bọ̀dù kìí sẹ̀gbìn bíi mechanic bíi bricklayer ìdọ̀tí ni wà nínú aṣọ wọn bọ̀dù kìí ṣe ẹ̀gbin bọ̀dù torí wípé tí wọ́n bá ní káwọn wá sí masjid wá kírun sọ̀mọ̀ pé ẹni tí wọ́n bá tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní fẹ́ fara kan bricklayer kọ́mọ́tè ní aṣọ rẹ̀ tàbí mechanic náà kìí ṣe pé torí ti kórira bọ̀ torí pé n ti bẹ lára aṣọ yẹn so ló fi jẹ́ pé advice táwọn afáàmù wa ni pé kí wọ́n ní aṣọ kan tí ó ṣọjọ́ wọ̀ tọ́jẹ́ pé tásìkò òun bá tó wọn kò sínú yẹn tó ti yé báyìí nísìn. Eh. Ah, ìgbẹ̀yìn hmm. ẹni tí ó níyàwó kan. ó níyàwó. ó níyàwó so ó wá se ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ se mọ́tínà ah. so ìyàwó yìí wá fún ni wọ́n á gbé condition fún yín pé òun gbà láti pé kó fẹ́yàwó léwu ṣùgbọ́n òun fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ni pé kó dáhùn kó yẹ kóun ti bímọ tán síwájú kó tó fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì yẹn pé gbogbo ọmọ tóun fẹ́ bí kóun ti bímọ tán kó tó fẹ́ lómi ṣé irú ọkọ yẹn lè. ọkọ náà ti di kọ̀ǹdẹ̀ ńgbọ̀n bá ṣe yàn. Thank you ìgbàdé ṣe aláàjì súpàdé pé ajídèwé ń bẹ lọ́wọ́ wọn àti dókítà dókítà dẹ́mẹ́tì ajídèwé ń bẹ lọ́wọ́ àwọn wọ̀nyí so tọ́wọ́ mi bá bímọ tán ọkọ̀ ó ti di yóò ti di kọ̀ǹdẹ̀ kò ní kò ní ráìtì yẹn bàbá ìjẹ̀bú kò ní ráìtì yẹn ìpáyà ìkejì náà ni kọ́mọ kọ́mọ tí ọba adẹ́rà bá ti ṣe lẹ́tọ̀ọ́ àtọkùnrin àtobìnrin wa tá gbà bẹ́ẹ̀ látara gbígbà bẹ́ẹ̀ yẹn ká wá fi bẹ ọba adẹ́dà kó fi rọ̀ wá lọ́rùn kó dẹ̀ fi rọ ọkọ wa náà lọ́rùn kọ́ wa gbogbo ń tá a fi ṣe tá a fi ní tẹ́láyà tọ̀run nù rẹ̀ kọ́ ọba adẹ́dà ṣe fún wa náà asalaamualeykum. wa aleykum salaam salaam. kọlọmọ alọrẹ mi lórí dáadáa. àmì àtàyìn náà. Ah, question mi ni pé ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ nípa pé obìnrin lè ṣiṣẹ́ mo fẹ́ bèrè pé ṣé ó ní irú iṣẹ́ tóbìnrin lè ṣe like irú environment wo ni obìnrin lè ṣiṣẹ́. tí ò ní gbé jáde responsibility rẹ̀ lórí ọkọ lórí ọmọ lórí inú ilé tí ó dẹ̀ ní jẹ́ pé yóò á máa ṣe ikhtilat pẹ̀lú ọkọ ọlọ́kọ níta gẹ́gẹ́ bí ti àwọn ọmọ ẹni retí ànábì Musa àtàwọn ànábì ọlọ́run bá sọ́lá ànábì náà àlẹ́ tí wọ́n ṣèrànlọ́wọ́ fún yẹn. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé majority àwọn sisters wa nìsín wọ́n wà Leonard. wọ́n máa fẹ́ learned hmm. wọ́n máa fẹ́ ṣiṣẹ́ ní environment formal. Eh, wọ́n wà learned àbí wọ́n wà professionals. wọ́n wà professional now. bẹ́ẹ̀ni. so wọ́n máa ń fẹ́ ṣiṣẹ́ níbi àwọn environment tó jẹ́ bí àwọn established um, institutions báyẹn so tó bá yẹ pé restrictions kọ̀ọ̀kan máa wà níbẹ̀ nípa pé maybe ìmúra àbí bọ̀tọ̀ ẹ pé wọ́n lè máa pé wọ́n lulẹ̀. kí wọ́n máa sacrifice islam fún uh, iṣẹ́ because látara ìpariwo báyìí àwọn institutions yẹn máa change uh, for example Ìlọrin upwards torí wípé caliphate ìyẹn islam ó rinlẹ̀ débẹ̀ kò sí gbogbo àwọn wàhálà yẹn àwọn nurses wọ́n múra dáadáa wọ́n múra pẹ̀lú ìjáàbù àwọn nurses wà tí wọ́n ń bójú àwọn medical doctors wà tí wọ́n ń bójú eh, so gbogbo yẹn wà ńbẹ̀ wọ́n dẹ̀ ń fún wọn ní ìwọ̀ wọn àtọwọ́ wọn nísàlẹ̀ ń bí tá a bá jà fún kò sẹ́ni tí ó bá wa jà ló fi jẹ́ pé bó ṣe lè wù kó kéré tó ọ̀rọ̀ jáàbù tí wọ́n ń jà fún yẹn ara rẹ̀ náà ni ṣòtí yé báyìí nísìnyí ìjà yẹn ara rẹ̀ náà ni Eh, kọba adẹ́dà kọba àgbàṣe fún wọn eh, because eh, wọ́n fẹ́ a gbọ́dọ̀ lajúlẹ̀ kí wọ́n wá sọ wá di tí tí ìṣàrẹ̀ ṣe understand uh-huh, that is it now. Naam, uh, just uh, one question, sir. Naam. And uh, I'm uh, around the officer. Naam. Naam, kí ni permissibility Can wọ́n allow? drone, drone in place of kágun igi ọ̀pẹ ọkùnrin tó ń fẹ́ dẹdẹ ó fẹ́ lo drone as at today. drone yes But because kò ní extent àwọn drone wà tó ṣe wípé ó lè lọ sáwọn àyè kan téèyàn onímọ̀ kó wà ń bẹ̀. yóò àmọ́ báyẹn check ká. exactly kò wá ní extent kò ní limit kò ní limit tó lè rí because camera ni. àìní límìtì yẹn ni wàhálà àì bó bá yẹ pé wọ́n lè ṣe tí ó ní límìtì ibi tó fẹ́ ibi tó fẹ́ wà sí ma tí ò ní extended because ibi tí ò ti ní límìtì yẹn ìyàwó níyàwó náà yóò bá lọ tó lè máa fẹjú mọ́ ìyàwó níyàwó tó yẹ pé kò ní mọ ní tó bá yẹ pé wọ́n lè límìtì ẹ̀ wọ́n límìtì ẹ̀ tí bá límìtì ẹ̀ pẹ̀lú gọ́lọ́mù أمو نعم <laughs> سبحانك لا وإذا وبحمدك أشهد أن لا إله إلا أنت اللهم صل على محمد وعلى آله وبارك على محمد أنا afọ̀nsá ayakunla ṣẹ̀ka. tó bá yẹ pé dáadáa ni ó ti lọ́ọ́ pa agbáṣẹ́ kó fi jẹ́ pé tí wọ́n ń gbé kálórì rẹ̀ ìyẹn múrùsí Ikhwanul Muslimin ni. àsáwọn ẹ̀ka ń tẹ̀lé. tmc nǹkan kan bá ń bá ń bá wọn. gbogbo yín lẹ́mọ̀ yìí pé mo kórìíra ẹlẹ́gbẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ìyá wà mí tó yẹ pé ẹlẹ́gbẹ́ làwọn náà tẹ́lẹ̀ tá a wó pọ́npọ́n mọ́ wọn lórí pé ẹ ẹ ẹ ní ẹlẹ́gbẹ́ but kò wá túmọ̀ sí wípé àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n wá há sí iye ìṣu ìṣesí ẹlẹ́gbẹ́ káwa máa tírìtì wọn bí kèfèrí inú tún kọjá àlà gbogbo nǹkan ìsìláàmù ìwọ̀ntúnwọ̀nsì ọjà àdìláyé fine i need disagreement pẹ̀lú àwọn ìṣesí wọn but kí ni mùsùlùmí kí ni wọ́n ní ká ṣe sí mùsùlùmí tó bá yá àdìláyé. wá sọ pé ọlọ́run mọ̀ foríjì ìwọ mọ̀ bó ń tó bà kú. àmọ́ tó bà kú náà mú iṣu kọ́ọ̀sì mi fún wa. wọ́n bí ń Saudi wọ́n rè ń Saudi wọ́n tọ́ ń Saudi ó ṣe tíra kan àwọn àfáà ní haram haram méjèèjì wọ́n ń sọ kékeré gbogbo àwọn èèyàn lọ́ọ́ ka tíra yìí. àṣírà bẹ́ẹ̀ ni wọ̀sán níyàwó islam collision láàrin ẹbọ àti Islam ó gbìyànjú lórí tíra yìí kí ló padà ṣẹlẹ̀ kọ́sìmì ó dẹ̀ yí bìrì má tó kù dẹ̀dẹ̀ tí ó jáde láyé ó dẹ̀ tako gbogbo ń tọ́sọ yẹn débi yí pé ó wá lọ Misra Misra lọ jáde láyé sí ma pé ó jáde láyé àti káfíọ̀. kìí ṣe pé ń ṣẹgbẹ́ òun ó jẹ́ kò ó takò Islam ó bẹ̀rẹ̀ sí takò jíjìnà sọ̀lá àṣàlà so lòjíṣẹ́ lásán àṣàlà fi sọ pé tá a bá sọ̀rọ̀ ọmọlàkejì tó jẹ́ mùsùlùmí ká sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹ̀mí gbogbo wa ìka ọba adẹ́dà lọ wà ibi tó wù ní yìí lọ ẹni tó dá a lẹ́nu tí wọn bá sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè dèyàn burúkú lọ́la o ẹni tó lè so ó ti jáde láyé ọlọ́run fọ̀rùn kẹ kálàs ntọ́ba kù láàrin rẹ̀ àti ọba adẹ́dà yóò lọ kó ṣùgbọ́n ká wá sọ di iṣu àwọn àfọ ọkọ wa báyìí kọlá àlẹ. ṣé ìkwáni mùsùlùmí nìkan ní kí n gẹ̀ yìí ẹni dáa ìyàtọ̀ bá jáde láyé ẹni dáhìí àtọ́ba jáde láyé tọ́jú ni tọ́ hàn dáadáa tó jẹ́ ìyá rẹ̀ wọ́n máa ń kírun géèbù sí lára ní haram méjèèjì. sọyí wà lọ́la wọ́n kírun géèbù sí lára mọ́síàbù wọn nìyẹn tí àwọn eléyìí àwọn ẹlẹ́gbẹ́ yìí náà wá nítọ̀ àwọn olò mọ́síàbù yẹn láti kírun sí mórí sí lára ṣé ìyẹn yẹ kó jẹ́ iṣu àwọn ọ̀gbà yẹn torí pé kí ni àwọn sàábé jàǹkànjàǹkàn wọ́n jáde láyé kìí dẹ̀ ṣe Madina ní ẹ ti jáde láyé tàbí Maka wọn ò kírun tẹ́ fi wọn lára èyí wọn ní correct position but mo fẹ́ àbọ̀ àwọn èèyàn wa ní mamlaka náà ní akínú gẹ̀ẹ́dì sí la wọ́n ń kírun gẹ̀ẹ́dì àbí bẹ́ẹ̀ kọ́ ok ṣé bóòlù ọ̀bọ ti sorí tí náà kí o sí so tá a bá mú iṣu mi ká mú iṣu tó wà tó jẹ́ tó dá lórí mà tó sì jẹ́ alárò òdodo kìí ṣe pé lórí ìfẹ́nu ààbọ̀ ẹ̀kọ́ àìnílàákàyè àti àìmọ̀lára ẹni yóò mú ìyàwó ní àkóbá yóò wá di pé gbogbo gúrùpù méjèèjì ó wá di pé wọ́n ń purọ́ tẹ́lẹ̀ ìbá purọ́ láti fi ìbàtẹ́ni ìbàtẹ́ni jẹ́ eléyìí náà ó purọ́ láti ṣé fìlàmù ló fi jẹ́ pé ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ ntẹ́rì bá wà fún táwọn ẹni rẹ dúró lérí Karora dúró ń bẹ kẹjẹ bu wa kádẹ̀mọ́ ẹgbẹ́ náà wọn bá kọ́ gbà lọ́wọ́ wa lẹ́sìn kálá. gbogbo àwọn tí wọ́n ń gbara wọn sọ̀rọ̀ bínísì náà wọ́n ti sọ̀rọ̀ àwọn náà ti sọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ látara yìí pé ìdí tútútútútútútútú kílódẹ̀fà west ni kò sí yẹn ní north lọ títí kílófà ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ lékè nísàlẹ̀ ń bí àwọn ọmọ burúkú ni wọ́n send lọ lékè ọ̀gọ̀rọ̀ ọmọ tó bá jọ ọmọ dáadáa ìwé ni wọ́n pè kọlọ́ka kọlọ́ka ẹnjìnlárìn kọlọ́ka kánìn kọlọ́ka gbogbo ẹ̀ àwọn ọmọ tó bá yẹn jù dáadáa kọ ọ̀gọ̀rọ̀ ilé kéwì wọ́n rí ti ọwọ́ wọn gbà wọn ò rí tinú gbà wọ́n lọ lé kéwì àwọn èèyàn ni wọ́n jáde lọ́ndà àwọn ṣùgbọ́n wọn ò ní tiwọn lọ́wọ́ kódà tí wọ́n bá lọ sí Saudi gbogbo wa wọn ọ̀ra coke sí jẹ́dà. Si wọn ó kéwú dáadáa lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n bá mọ̀ wọ́n padà ó ní rí àpẹẹrẹ kéwú kankan lára wọn. this is the issue so tọ́lá bá dẹ̀ ti dà báyìí wọ́n dẹ̀ dé wọ́n wọ́n fi ọ̀gọ̀rọ̀ wọ́n fi báwọn làwọn ní certificate ok àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n sọ pé ok àwọn ò àwọn ò ní certificate ń bẹ yín táwọn but àwọn kéwú but tá kọ́ yín so in the end. gbogbo wọn ń ta síra wọn ni kì í ṣe torí tìpáyà ọlọ́run ọba torí tọ́lọ́run ọba torí pé olúkálukú wọ́n fẹ́ prove relevance tiwọn nínú àwùjọ ṣáà ní ìdí láti ṣe yùn kátólẹ́sì ṣe. it's not so so ó bọ̀ wàhálà ló fi jẹ́ pé nìyí dáa sí i torí ti ń bẹ wájú wá pọ̀ ju pé ká máa tẹ tutututututututututu lọ kọ́ba alẹ́ dà kọ́mọ̀jì àṣìnà kọ́dẹ̀ kọ́ àmọ́ sí i yes kò sí majority ní ìdásí bẹ́ẹ̀ni. wọ́n sọ pé mi sọ̀rọ̀ torí wípé ọmọ ọ̀rọ̀ sì jẹ́ ni tí wèrè máa ń sọ̀rọ̀ tọ́jẹ́ pé tọ́jẹ́ noble trait ó ti fẹ́ di bí ọ̀rọ̀ wèrè tó o bá dá sí ńgbà yẹn wèrè ni wọ́n náà. that is it. ah wọ́n náà wá wá nù wọ́n náà ó di ó mú tírètì wèrè ah for example mo gbọ́ ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ bí demonstration ṣe demonstration. Eh, alaro ó ní kìí ṣe demo gbogbo demonstration ní khuruj sórí wí àbí orí wí orí wí clearly now kìí ṣe gbogbo demonstration ní khuruj but sórí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ gan ká kí ni lẹ́wù ọpọlọ wọn wọ́n sì gbọ́ òun lè wù ẹlẹ́kọ̀ọ́ kan ẹ̀wù ẹlẹ́kọ̀ọ́ ló wù ó ló wù ó ní à ń bára wa sọ̀rọ̀ báyìí àgbọ́ra wa yé lórí simple issue ajẹ́ pé ọ̀gọ̀rọ̀ ń tẹ̀ ń kà gan ẹ̀ gbọ́ yé ìfẹ́nu lẹ̀ ń fi sórí sọ àbí òrí sọ mo wá pè é torí ọ̀kan nínú àwọn ọmọ kí o rẹ̀ lóní ló pè mí ó ní bàbá ẹ̀yin lẹ lè bá sọ̀rọ̀ ní rárò wọ́n lọ sọ̀rọ̀ báyìí anami kí ni ìdí tí mo fi ń pè lánàmì nurudin tó jáde láyé dókítà kọlọmbà fọrùn ọfẹ fẹ máa ní Ìlọrin bàbá ọmọ ní òun ọmọ sheikh najim di òun rẹ ni but òun malaro torí ọmọ àlọrin làwọn jọ jẹ mọdẹ mọdẹ sẹńdì sí aláró ẹ bá ń sọ fún un wípé ọmọ yìí o tó fẹ́ fẹ́ ọmọ ọmọ dáadáa ni aláròdè dìde ọlọ́ba bàbá ọmọ ó ní àfọ òun lẹ́kọ̀ọ́ ó fẹ́ fẹ́ ọmọ rẹ fún ọmọ rẹ bàbá ọmọ yẹn dẹ̀ ní kọ́mọ yẹn múra kó jáde sísì tí ń rò kí nùrùdín orí ọmọ ọmọ yẹn ń lo bẹ́ẹ̀lì o mọ́kà ni wọ́n ti tọ́ o she's a graduate ó ní kó jáde ó dẹ̀ sọ pé nùrùdín ó ní ọmọ tó olóòfẹ́ fẹ́ nìyẹn o ṣòwò ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní mo fi fún ẹ. Uh, bẹ́ẹ̀ sórí ókè. Okay sẹ́fẹ́ gbọ́dọ̀ dọ̀rọ̀ Prayer to this time mi rí aláró rí ó dẹ̀ dìde ó lọ ṣe gbogbo eléyìí tí mo bá pè lánàá mi ọkọjá àlà ni mo máa ń fi pè àná mi aláró mo wá gbọ́ oríṣiríṣi nípa rẹ̀ nísìnyí ṣé kò yẹ kí n kọ́ṣà rẹ̀ mo ní wọ́n ní ọ sọ pé kò rúùjù kí n tó ṣe yẹn ọmọ akéwù rẹ̀ yẹn mo ní kó kó sẹ́ǹdì kẹsẹ̀tì ẹ̀sìn mo lísìn sí mo rí ara ah, tí ìbá ṣe yí pé ìfẹ́ inú tàǹtí fi ń yọ̀mà kéèyàn ti fẹ́ di yẹn sínú ti tẹ́lẹ̀ gbogbo tó sọ yìí ṣe big deal now àwọn afá ńláńlá lọ́hùn gan tó jẹ́ pé afá sálàfí ni wọ́n wọ́n ń sọ̀rọ̀ tó rí báyìí now kí ni big deal nínú gbogbo kínní ah, mo bá pè mo ní wá àná mi orí tútù orí gbígbẹ lòún àdírẹ́sì máa present ọ̀rọ̀ in a simplified way because trauma mathematics nísìn wọ́n ní ká mọ́ subtract bigger number látara smaller number but later wọ́n ní a ní number line wọ́n tún ní a ní imaginary number bam, la mo ní so, bó ṣe wà ní level level nu level tiẹ̀ kìí ṣe level wọn wọ́n sọ̀rọ̀ bóyá tó ṣe pé táwa ní level primary tani level secondary but wọn ò láyà láti wá confront mi pẹ̀lú rẹ̀ because àwọn fún àwọn gan mo lè sọ pé primary ni wọ́n wà so wọn ò lẹ́nu so this is the issue so ìfẹ́nu ní gbogbo ẹ̀ kì í ṣe ìbáyọ̀ ọlọ́run ọba lórí dáwà kàkà ntó ń fa gbogbo wàhálà nìyẹn ntó ń fa gbogbo wàhálà nìyẹn kó yẹ kó lè tó gbogbo eléyìí kí ni big deal ẹjọ́ gbogbo ẹ̀rọ ara ń kẹ́ bára yín sọ̀rọ̀ this is the main problem upbringing tí ó wọ́ láti pilẹ̀ ọgọ́rọ̀ nítorí kí n kọ́ mójútó wọn mójútó wọn ti wá transfer rẹ̀ sí gbangba dáwà gbogbo wa dojú just ní issue. ìṣù ọwọ́ adidi ọ̀rọ̀ olórin kí ni newton tí wọ́n release bí ọ̀yà wọn náà mú tiẹ̀ náà wá ọ̀yà fún lẹ́sì ọ̀yà ṣé báyìí tọ́ ọ bá wá pàdé àwọn ọmọ yìí lójú títì wàá wò pé ṣé àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ mọ̀ sí mi kàkà nítorí kí n mójútó nínú gbèsè ayé wọn wọn ò mójútó this is the crisis ta but sórí crisis jù báyìí lọ ní nineteen eighty six kò sí social media bó ṣe wà nílẹ̀ Yorùbá ní láti pilẹ̀ that's why baba bumba sọ pé najib responsibility rẹ ni pé kó o líǹkì àwọn ọ̀dọ́ mọ́ àwọn àgbàlagbà lórí dáwà sàlàfíà kí wọ́n lọ kíw. this is the issue. ah mo ti jójójó ti rẹra náà ni <laughs> a tún dá alcohol mi lẹ́nu. <laughs> so this is the crisis crisis ń bẹ ní south west nìyẹn south west nìkan náà lọ́wọ́ ah, ṣé ní north dọ́ ẹ pé òun lọ ní ké òun làgbà gbọ̀tọ̀ ló ń kẹ́ pẹ̀lú àwọn kankan nínú mọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó lọ sọ́dọ̀ rẹ̀ ni pé amadu ntọ́lọ́run bá fi kẹ́ ọlá wa gbà o yọ́dẹ̀ jáde ìta yọ́dẹ̀ ṣàlàyé rẹ̀ láì sí. pé ọlọ́run ti káwọn yẹn. òun àwọn máa jẹ gàba yọ ṣàlàyé náà wọ́n lọ sí pé jazakallah khair olúkálùkù ó dẹ̀ mú tẹ̀ ẹ́ náà that's it bọ̀dí bí. Ah. ibi tí o ẹ̀ tí o sí ń bì kankan ẹni tí o sí ní kankan this is the crisis crisis west ni south west pépè so sàlàfíà gan ó ti di ẹlẹgbẹ́ nísìnyí ó ti dẹgbẹ́ ẹgbẹ́ tiwa ní ìṣesí ẹ torọgọ ọ̀rọ̀ wọn náà wọ́n ti ṣẹgbẹ́ rí tẹ́lẹ̀ crisis ti bẹ ń ta nìyẹn àdéhùnla àní èmi níwọ̀n àgbà kẹ́nìkan fi mi ṣe bàbá àṣàlẹ̀ ìmọ̀ àtàkùrọ̀sọ at this age iṣẹ́ kan wájú wájú báyìí lọ. <laughs>